yìí wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá ní kò sí nǹkan ṣe wá ìrìn ni o stop ṣe bẹ́ẹ̀ ọdún ìtàwọn yọ. ètò ọlọ́gbọ́n ètò olóye nílà káyé o. ẹ bá wa lọ tẹ wa bọ ọdún ìyá ọ̀sá ló fọpọlọ tó papọ̀ èyí wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá ní kò sí nǹkan ṣe wá ìrìn ni o stop ṣe bẹ́ẹ̀ ọdún ìtàwọn yọ tó um, a kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa pé ẹ tún kú àmójúbà wa hmm. ẹ káàbọ̀ sórí ètò yìí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ àkọ́kọ́ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń bi wá léèrè pé ọ̀nà wo lẹ lè gbà tẹ́ ṣe lè máa join live program ní time tá a bá ń ṣe lọ́wọ́ hmm. ọ̀nà tẹ́ máa gbà simple gan ó simple like abc hmm. tasore like abidi ṣé ẹni tẹ́ bá fẹ́ máa gbọ́ wa torí pa máa ń sọ fún yín pẹ̀yìn tẹ́ bá pàdé program wa lórí YouTube kẹ́ ẹ gbà wípé a ti ṣe tán ló jẹ́ kẹ́ ẹ rí lórí YouTube ṣùgbọ́n tẹ́ bá fẹ́ máa join live conversation wa gángan tá a bá wà lórí ètò ẹ lọ sórí Play Store fẹ́yìn tẹ́ ń lo Android orí Play Store tẹ́ ti máa ń download other apps ẹ lọ download QH Radio lórí Play Store tẹ́ bá ti download ẹ̀ tán ẹ ti rí app yẹn logo tó fi design ẹ green pẹ̀lú red ni QH Radio Accra tẹ bá ti download ẹ lórí Play Store QH Radio Accra ẹ download ẹ lórí Play Store logo tẹ máa rí ń green pẹ̀lú red ni tọ́ra àwọn yẹn ti ń create fake apps lórúkọ wa but kọ́lọ̀ tọ̀dọ̀ tiwa yẹn green and red ni Accra to the world ó dé wà ń bẹ̀ tẹ́ bá ti wá download ẹ̀ tán ẹ ti rí apá ọ̀tún yín báyìí ti play wa tẹ́ bá ti click lórí play yẹn ẹ ti ń gbọ́ wa direct nìyẹn ẹ̀yin tó dẹ̀ pé iPhone lẹ̀ ń lò ẹ̀yin náà máa ṣe the same thing but ìyàtọ̀ tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé ẹ̀yin máa lọ sórí app store ṣe é pé phone ti yín ò ní play store ẹ̀yin kàn máa lọ sórí app store ẹ̀ download QH radio tẹ́ bá ti download ẹ̀ tán kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ̀ ti rí green pẹ̀lú red òun náà fi design ẹ̀ ẹ̀ dẹ̀ máa rí accra to the world nísàlẹ̀ tẹ́ bá ti wọnú app yẹn ẹ̀ ti rí ibi tí play wa ẹ̀ kàn kílíkì play yẹn ẹ̀ máa gbọ́ wa live and direct ẹ̀sìn yẹn léní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé aago kan ọ̀sán Ghana time òun ni ètò wa máa ń bẹ̀rẹ̀ one pm Ghana time ẹ̀yin ni kẹ́ wá check àìkíní yàtọ̀ tó wà láàrin Ghana pẹ̀lú country tẹ́ bá ń gbé ó tán kò jù bẹ́ẹ̀ lọ wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n ló ti pín sí méjì ìròyìn tí wọ́n fi ah, ẹ jẹ́ kí n wo bóyá mo ti máa ẹ jẹ́ n polówó ọjà tán kí n wá play voice yẹn fún yín bí mo ṣe gbà á òun náà mo ṣe máa play yẹn fún yín àmọ́ ẹ má gbàgbé pé iléeṣẹ́ oea wọ́n tún ti kó àǹfààní tí wọ́n kó síta ńgbà yẹn wọ́n tún ti kó dé òun náà ní àǹfààní nípa ọṣẹ kan tó pè lọ́ṣẹ túdè tí wọ́n máa ń tà níléeṣẹ́ oea herbs ọṣẹ yẹn spiritual soap ni wọ́n pè é tí ọ̀gá àgbà tó níléeṣẹ́ oea tí wọ́n jogún lọ́wọ́ màmá tó bí wọn ọṣẹ yẹn ni gbogbo èèyàn rà twenty twenty one àpolówó ẹ̀ fún wọn twenty twenty two gbogbo àwọn tó dẹ̀ rà ni wọ́n ròyìn pọ̀ṣẹ yẹn wà powerful àwọn wo ló wà fún òun làwọn tó bá jẹ́ pé wọ́n ní spiritual problem bóyá lórí ọmọ àbí lórí ara wọn àbí lórí ọkọ àbí lórí anybody ọṣẹ túdè ó máa ń túyàn sílẹ̀ kúrò nínú gbogbo ìṣòro ni kò ṣoògùn kò ṣe pé wọ́n ṣe gbẹ́rẹ́ ṣùgbọ́n ọṣẹ yẹn ọṣẹ ìṣẹ̀ǹbáyé tí mọ̀mọ́ mọ̀mọ́ tó bí ẹni tó níléeṣẹ́ oea màmá yẹn eléwé ọmọ ni wọ́n níjẹ̀bú òde ń jọun ọ̀dọ̀ wọn lọ̀gá àgbà tó níléeṣẹ́ yẹn ti jogún ọṣẹ túdè ẹ̀yin náà gbìyànjú tẹ́ bá rí pé nǹkan kan wà tó dàbí ìṣòro àbí ogun ayé kan àbí spiritual problem kan lẹ́ ń face ẹ pè wọ́n léṣẹ́ oea kẹjẹ́ kán mọ̀ pé gbọ́ nípa ọṣẹ túdè ẹlẹ́yin náà fẹ́ níbẹ̀ ẹ já gbọ́ polówó léṣẹ́ wọn kó tó di pé á tẹ̀wájú. oea herbs and shrub spices. oea gbangba gidigbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lògbà oea and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama ayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound farm along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹsẹ̀ ìjẹ̀bú ogun state ẹ tún wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea Apps and strong spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ náà nìyẹn ìlera gbogbo yẹn ló jẹ́ wọn lógún ẹ gba fóònù nọ́mbà tó jẹ́ ti ọ̀gá àgbà iléeṣẹ́ oye kí ẹ̀yin náà kẹ́ bá wọn sọ̀rọ̀ mm, ẹ jẹ́ sáré fún yín ní fóònù nọ́mbà wọn oea kẹ́ ẹ pè wọ́n nípa ọṣẹ túdè yẹn tàbá wọn nǹkan míì tó dàbí oògùn ìbílẹ̀ tí wọ́n ń tà plus three four six zero three eight four zero eight five zero ẹgbẹ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn díje máa Baba? ṣe. bàbá. ẹ nǹkó tó nípa àtẹ̀wájú. Hmm. ṣé ìtalẹ̀ mi fún yàn. irọ́ mo jẹ́ ti rí wọ́n ti fi àwọn olè kan mí lọ́nà Libya. ṣé lẹ́nu bàtà parí ètò lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni ẹ rí pé mo yọ báírù mo ń kọ àwọn ibi tí ilẹ̀ family wa yẹn because ah. mo olórí ẹbí wa ṣe pè mí pé. ṣé ẹ tún ní family Libya ni. àwọn àwọn sẹmọ nígbà kan wà tó yẹ pé àwọn ẹbí wa kan fẹ́ sá <laughs> Nàìjíríà lè jù Eh, libya làwọn bí bẹ́ẹ̀ ni ọ̀nà desert ilẹ̀ làwọn gbà èmi ò purọ́ ọ̀nà desert lọ gbà wọ libya. lédè kan wọ́n ṣàbà ẹ̀wọ́n mi wọ́n ṣàdé libya. wọ́n dé libya. ok so aṣá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n ti gbé bẹ́ẹ̀ for over fifty something years gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ mo gbogbo mo kọ́lẹ̀ oyo táwa sọ fún mi wípé eh, wọ́n ti àwọn ètò máa kú ti kú ṣá ah, ah. ogun tó kàn mí bẹ́ẹ̀ yẹn ń sìn bíi éka bíi éka ẹ bẹ́ẹ̀ ni. ní Libya. bẹ́ẹ̀ ni president wọn ètò lọ yìí wọn ló kọ wọn wọn tu ṣé kìí ṣe ayé Muammar Gaddafi bẹ́ẹ̀ ni láti rà wọn dẹ gbogbo ẹ lọtí ẹrí pé mò ń chájì fóònù ẹrí pé mi ò parọ́ alájẹ wọ ọkàn yín mẹyẹn ẹrí pé mò ń chájì ẹ ni mo sì rí chájà látàárọ̀ ni tí kì bá yẹ pé mò ń chájì ẹ lọ́wọ́ ni máa fi wọn àwọn èèyàn Gaddafi fọwọ́ sí báyìí ni tó ta fún wọn ah, ah. so gbogbo ekatasa ni ó kan èmi o torí wọn ti pin Hmm. so ẹ sáà ní pé mo ṣe family meeting lẹ́ẹ̀kan so bíi fifty acres lọ́lọ́kàn mi lọ́nà libya libya ní ẹtẹ ẹgbẹ tí ra ń gbà yé muhammed gaddafi bẹ́ẹ̀ ni broda mi kan wà sọ pé bẹ́ẹ̀ ni asis so mo tẹ ti mo ti contact àwọn pé kọ́ bá mi lọ. síbi tílẹ̀ wà torí àwọn tóògì tó sọ̀rọ̀ ń di ẹ̀. kọ́tì ẹ̀ máa wo irú àwọn kan tẹ́ wo la lè máa gbìn sórí ẹ̀ wò tẹ́lẹ̀ gbìn sórí ẹ̀ fẹ́ tà sí i. pending the time tá a bá máa fi rí báyà so nti ntó wà nílẹ̀ nìyẹn ẹni tó bá nídìí ilẹ̀ Libya àti nílẹ̀ Libya o àti nílẹ̀ Libya o ilẹ̀ Libya ó rẹ̀ rọjú ó rọjú ó rọjú o rọjú. ó rọjú. bẹ́ẹ̀ ni kò ah. wọ́n rárá. ní Libya. bẹ́ẹ̀ ni bàbá. ẹ tún nílẹ̀ Libya. Ah, ah, alájì kò ṣe rí àwọn ẹbí mi tẹ mọ tó ń ṣe wọn Nàìjíríà sún wọn títí kò síbi tí wọ́n rálẹ̀ sí. kò síbi tí wọ́n rálẹ̀ sí anyway kú oríire. ara wa nìyẹn bàbá. torí ìtọ́sẹ̀lẹ̀ a gbọ́dọ̀ kí n kú oríire. a ò wà nìyẹn. ṣé ìpínlẹ̀yà ti ń bọ̀. bẹ́ẹ̀ni mi tẹ̀tí rẹ̀ ràn. ẹ ṣe ń talẹ̀ káàkiri. owó ẹran ò ni. ẹnu wo lẹ ta kiri. owó ò yọ anyway hmm. ẹ kú oríire lẹ́ẹ̀kan sí. a ò wà nìyẹn bàbá. wọ́n ń wá ọkọ̀ àgùntàn tó bímọ yẹn o àgùntàn ó ti lọ. torí wọn ti gba tẹ fi ń wálé káàkiri lẹ́ẹ̀kan mm. àwọn èèyàn wálé bó ṣe wá kan géètì eh, wọn wá ní ìkan lára àwọn àgùntàn tó wà ládùúgbò yìí àgùntàn tó wà ládùúgbò yìí àtàwọn màálù wọn náà sọ pé ẹ gbowó lẹ́ẹ̀kan lọ àwọn pé ẹ tí ì fáwọn. àgùntàn àtẹrùn. mo ṣe wá báyé sọ̀rọ̀ báyìí eh. wọ́n ń para lọ́wọ́ báyìí. ọlọ́run ajẹ́ orí para para o. Ah, ọmọ làwọn gbọ́dọ̀ rí àwọn ọmọ wà lẹ́nu géètì. kò sí wàhálà wàhálà. ìwo kọ̀ọ̀kan wọn tó báyìí máa béèrè mo ní ẹránṣẹ́ ò sí. ẹ̀yin ẹ̀yin náà lè ẹ̀yin ni ẹ̀yin ni ó bá sọ̀rọ̀ o. ẹran àṣẹ ẹran máa sọ̀rọ̀ díje bàbájì. ọjọ́ kìíní àná kìíní ló wá o. adìẹ nìyẹn mọ adìẹ ló wá mọ jàbọ sí rí ẹ jẹ ẹ bá bọ ẹ bá pọ̀rọ̀ mọ́ lẹ́nu ẹ̀yin tẹ́ ta lè fáwọn ẹran tẹ́ fún lówó tẹ́ fún lẹ. mo gbọ́ yẹn bàbá. mo ṣá wá sí géètì mm-hmm. màálù dúró báyìí mm-hmm. àgùtàn mm-hmm. méjì. tí ìṣègùn wálé ọdún. ṣẹ́ràn méjì yẹn kẹ́rin mo ní tí n bá ti sọ yóò ti yé yín. Mm àwọn lọ sọ bẹ́ẹ̀. àwọn àgùntàn ní aláàjì. ẹ̀yin náà wá dáhùn. máa dán lóhùn mo ní ṣé ò sí wọn ní kí wọn màmá olúwa nìkan dákẹ́. gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí olórí ilé. ọ̀la aláàjì mo fẹ́ fẹjọ́ díje bá jẹ́ sùn yẹn. Ah, ah, ẹjọ́ tèmi làgùn bẹ́ẹ̀ ni màálù. màálù jẹ ni olólìdí tíìmù yẹn màálù wa ni kóun ga tó bò ń ṣe ga tó yìí díje bá sì gbowó plọ́ọ̀tì méjì. ní Ghana mi náà ni. ní Ghana bí ìdóje màálù yẹn ló tú àṣírí yín àṣẹ tó ń talẹ̀ ń gánà. ẹ ó láwọn jẹ mọ. màálù ní òun ralẹ̀ lọ yín ó dẹ̀ ní fóònù yín ti kú. ẹ ẹ nígbà mo já jẹ lọ́wọ́ mo já jẹ mi ì parọ́. àwọn àgùntàn yẹn àná mm. wà ń bẹ mm. ṣùgbọ́n tá a yà mí lẹ́nu ni pé wọn wàá sọ̀rọ̀ bí ẹranko. bí kìlọ̀ àti sọ. wọ́n ń para kódà òun lè wọ́n á tún ṣe <clears throat> alájẹ́ kìlọ̀ fún díje bá ṣe ah, ah. mo ní màálù ó ní hàn màálù ó ní hàn màálù ó ní hàn ó lálàjì máa wojú díje máa ṣe. alájì. Hmm? màálù níṣẹ́ àtàgùtàn. alájì. ṣùgbọ́n màálù wà jẹ́ káwọn àgùtàn sọ̀rọ̀ tilẹ̀ ń tọ́lọ́ tí màá ní parọ́ fún yín kẹ́lẹ́ lè mọ̀ pọ̀rọ̀ yẹn rí màálù wà jẹ́ ká sọ̀rọ̀ ọ̀dẹ̀yìn àgùtàn ẹ̀yẹ dúró ti yín. ẹ ẹ dẹ̀ mú fóònù kẹ́ rìkọ́ọ̀dù wọn ngbẹjẹ nílẹ̀ tẹ ní màmá iṣẹ mọ rìkọọdù tẹ jẹ nílẹ̀. ẹ ṣe mọ kí n lè mọ ah, ah. <laughs> wọ́n jẹ koríko lórí ilẹ̀ tèmi ni mo wá talẹ̀ fún aláàjì mo wá fẹjọ́ mi sùn. màálù wáyé. aláàjì. màálù ẹ ti bọ̀ ẹ dúró náà. ó ní brown màálù brown báyìí tó ní irú ẹ lọ sókè báyìí. tó jẹ́ pé ẹ̀yin ẹ gbagba bì. ẹ wo màálù tá a sọ ibi. aláàjì ṣé ìṣe màálù tẹ́ fẹ́ fi palẹ̀ alówà ló wálé. <laughs> kò tó òun ló wá ṣé ìṣe pé òun ló wá fara hàn tẹ́ tètè so mọ́lẹ̀. nítorí ayé mi lẹ́nu ni pé àṣé ìṣèyàn ṣe ẹranko màálù tá a sọ yìí bó ṣe fọ́ kọ́yàwó ẹ̀ lọ́rùn rẹ̀ nígbà tí ń bọ̀ <laughs> ìyàwó ẹ̀ lólẹ́gbẹ̀ẹ́ báyìí ìyàwó á sọ fún mi pé tóun sì fẹ́ dá sọ̀rọ̀ yẹn ó ní bò ń bẹ̀yìn ó ní torí àwọn ìfà wàhálà lé àwọn ìyàwó ẹ̀ kúnlẹ̀ màálù kúnlẹ̀ fún mi nílé màálù ibi ni sẹ́ à lè màálù kọ́. ẹyin ní o màálù ìyàwó màálù fẹ́ pàwọn fa wàhálà lé àwọn. ó ní ní family house àwọn pàwọn èèyàn làwọn hate wàhálà. alájí sẹ́yìn lè rí màálù kan kó máa bọ̀ báyìí kẹ́ nítorí eléyìí jẹ́ntù. ọ jẹ́ntù sí àdìmọ́lù tá a sọ jẹ́ntù ẹ mọ̀ tó fọ́ ni. ẹ man yẹn eh. ìyẹn man tó jọkùnrin yẹn màálù yẹn man ni màálù bẹ́ẹ̀ ni ọwọ́ afọkọyàwó ẹ lọ́rùn báyìí ó ní my dear ìwọ máa sọ̀rọ̀ tiẹ̀ ọkùnrin kìsì ọkùnrin kìsì. ẹ ti ra màálù. àgbo ni wọ́n ra ń tèmi. àgbo. mọ́ra. torí kó má jẹ́ pé ẹsẹ̀ mọ̀. Eh, eh, gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ pé fúnra rẹ̀ ẹ dúró aláàjì kó má jẹ́ pé fúnra ra màálù ló wálé ọdún ilé iléyà ni màálù yẹn wá o kì í ṣe pé wá rìpọ́ọ̀tì èmi o. ẹ̀yin ló wá rìpọ́ọ̀tì jẹba fi ti ṣe ìmọ̀ràn tí mi bá fẹ́ sọ fún yín torí ìyàwó ẹ̀ kúnlẹ̀. ìyàwó ẹ̀ tún kúnlẹ̀. bó ṣe wá kúnlẹ̀ mo wá ní madam. ṣé ẹnu ọ̀nà ni orúkọ ìyàwó màálù obìnrin. ṣé ìyàwó ẹ̀ màálù ni tọkùnrin ẹ màálù náà ni màálù náà làwọn méjèèjì ṣé ẹ̀mí sọ́ọ̀nì mọ́kọ ẹ̀ náà ni ó lò náà ṣé kò ní sọ́ọ̀nì mọ́kọ ẹ̀ ni chief mrs malu àbí chief mr eh, malu ẹ mrs malu. ẹsẹ̀ lè lo mrs wọn tiẹ̀ tí màrí náà wọn náà sì jọ òun fẹ́ra wọn lójú ọ̀nà ni wọn náà wọn ti fẹ́ra wọn wọlé ìpè kókó tí ẹ sàràn mi ni pé ìyàwó kúnlẹ̀ hmm. ọkọ dọ̀bálẹ̀ nígbà màálù wa dọ̀bà ọ wá ń sọ fún ìyàwó ẹ mo rò pé ẹ ti bímọ fúnra wọn wọ́n ti lóyún wọ́n ti bímọ fúnra wọn ọ wá ń sọ fún pé wọ́n á sọ fún ìyàwó ẹ pé ní ìní ẹ dúró náà alájẹ ní sùúrù alájẹ ní sùúrù ní ìtí mo dúró yìí. bẹ́ẹ̀ni màálù tó wá rìpọ́tì mi ó má rí o nínú nínú fíìmù tẹ sọ fún mi yìí ni o. kò í ṣe fíìmù lélẹ́yìí o. òkè tó ṣe òkè. reality tó clear olóòtú jọ fíìmù lójú. màálù tí mo sọ fún yín. nínú ẹ̀ náà nínú ẹ̀ náà ló ti níyàwó tó dẹ̀ tún ti dàbí nǹkan bímọ. wọ́n ní kẹ́ tó talẹ̀ fáwọn. Eh. ìgbà yẹn níyàwó òun wà nù oyún. ló wà nù oyún. ọlá fi bí ọ̀sẹ̀ sọ fún yín pé tí àwọn bá ti bímọ tán ibẹ̀ lọ́ fẹ́ kó lọ ó ní wà láìtàlẹ̀. wọ́n tún ti bímọ báyìí sí ṣé mo náà ti bímọ lẹ́ẹ̀kan. ẹlẹ́ ti bímọ lẹ́ẹ̀kan nígbà tí mo. ẹ̀jẹ̀ àgbà pé wọ́n lóyún wọ́n ti bímọ sẹ́yìn sẹ́yìn mọ ọ̀rọ̀ pa èmi ò parọ́. èmi náà parọ́. Gaddafi Gaddafi o kọjá pé wọn ò lè mí mẹ́ni tó lè rí. Gaddafi lọ sáyẹn yẹn tẹ́ta lè fọ́. mi sẹ́rí. bí ìjọba fi màálù wáyé màálù wáyé ń ta kápé Gaddafi lọ bá ń sáyẹn lẹ̀ màálù wa ń ta tán wọ́n ẹja ṣètò. èèyàn ní Gaddafi èèyàn ní Gaddafi. ẹ bẹ́ẹ̀ lọ lẹ́yìn talẹ̀ fún. <laughs> wọ́n dúró dé yìí. nínú fíìmù kan náà tẹ náréètì màálù ti ra màálù màálù ti kọ́lé ìyàwó ẹ̀ ti bímọ. ìyàwó màálù ti ti bímọ báyìí. kí la sọ láti ṣe mo ní ìwé mọ́lẹ̀ alájẹjẹ ká continue ah, mo mo ti gbé fún yẹn má wọrí lóòótọ́ mo ti gbà ẹ pé wà lọ́yìí wọ lọ́yìí níbi tá a bá dé alájì <laughs> mo gbé fún yín pé kí ni ẹ má wọrí ṣé yẹn bukú ni mi. láì ẹnu mi wọ̀ ń gbé mi kọ́ ah, àwọn tó máa sọ fún yín bò. <laughs> ẹ jẹ́ ti fò láì. ẹ tó máa sọ fún mi pé èbúkú ni mí. oríyìn bàbá jẹ èèyàn búkú mọ̀jọ. èmi kò mọ̀ sọ èmi kò gbẹ́nu tèmi. ṣe fẹ́ mọ dájà lé láàrin mi àbí fáǹsì wò. jagun ni mo fà yín lé jagun lọ́wọ́. <laughs> ebe ẹgbẹ́ mi ṣe jagunjagun. mo mi fà yín lé jagun lọ́wọ́ mo fà yín lé balógun lọ́wọ́ mo dẹ̀ tún fà yín lé ìyálóde ìyálóde ìyálóde máa bá wa dá sí girama tẹ́tí ń gbàlá jí o. ẹ ń tẹ́ jẹ màálù nílẹ̀ tẹ́ ṣàwà ní gbalẹ̀ ẹ̀ ní fún màálù nílẹ̀ rẹ̀. ìyẹn olóyè tuntun àti bí n bọ́lá jẹ ti ń gbọ́ o yèyé mẹ́sàn-án tẹ́ ń gbọ́ o màálù fẹjọ́ tèmi sùn. màálù fẹjọ́ yín sùn. kò sí wàhálà mo ti accept. ṣe ti gbà ah, ah. ẹ wá mo bẹ́ẹ̀ ṣe fúnlẹ̀ rẹ̀. mo ti gbọ́. ẹ fún ẹ mo bẹ́ẹ̀ ṣe fúnlẹ̀ rẹ̀. alájì kò sí wàhálà. tó ẹ sáré kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti wà lórí ìlà a kí Alhaji Adio láti USA bí wọ́n káàbọ̀ Aki, eh, grandma adéọlá mọ́mi wa grandma adéọlá láti california. láti california. wọ́n ní àwọn náà kí wa pé a káàbọ̀ sórí ètò yìí. wọ́n filẹ̀ kan lọ mí lọ́nà california yẹn bọ̀ tí ó dẹ́ kó wàhálà wọn fẹ́ kọ́ wàhálà wọn fẹ́ kọ́ ẹjọ́ lọ́mọ ẹja àwọn ọmọ ọ̀tá ló kọ́ ju california. akí bàbá olóyè rẹpẹtẹ bàbá olóyè tó ń bọ̀ lọ́nà hmm. a máa kéde oyè yín láìpẹ́ lágbára ọlọ́run láìpẹ́ láì jìnà. ẹ bàbá olóyè tó ń bọ̀ lọ́nà akíyín o Mr. shinola láti Chicago. Hmm akíngbẹ́ káàbọ̀ adẹ̀kí ayékòtọ́ ayékòtọ́ one àti ajínrere QH radio láti Dubai Mr. Mm. Samuel bákan náà la kí um, Mrs. Adebisi láti Mrs. Adebisi Adekoya láti orílẹ̀-èdè Egypt láti Egypt pé wọ́n káàbọ̀ sí orí ètò mm. akọ́lọ́wọ́ bọ́tìnì ìjàngbọ̀n òṣèdá nìkan fà á ẹkùn ọkọ. ọkọ kudi. ọkọ kudi, kudi owó. àǹtí fadékẹ́mi àbí mrs fadékẹ́mi láti uk akínpẹ̀ káàbọ̀ mr olamilekan azeez láti libya. Ah, aṣojú aṣojú wa ẹ ẹ aṣojú wa gangan nìyẹn. ó ti dáa láti libya ni. welcome back o oh, i was also be in kenya for two years nineteen ninety nine to two thousand and two ọmọ abúlé ṣòwò àkìyìn o wọn náà kì í. ní ni. Hmm, wọ́n ti ọ̀nà ìpínlẹ̀ tẹ̀ ń ta lóòótọ́. ó jẹ́ ní ìṣẹ́ rí. tó ẹ mú kí yín o àti gbogbo àwọn tó wà ní iléeṣẹ́ àti gbogbo oníkálukú ẹ káàbọ̀ wá kí n pé ẹ káàbọ̀ sí orí ètò ó mi dá sí ètò ṣùgbọ́n mo wà níbi iṣẹ́ kìnìkan kìnìkan mọ́ mi wá Mrs Ọmọwùmí Ògúnlẹ́yẹ hmm. ẹ káàbọ̀ sórí ètò àǹtí òrékè àǹtí òrékè wọ́n ní wọ́n làwọn dúpẹ́ pé wọ́n ní dj babs wọ́n ní rọyìn wọ́n ló dìdí lẹ̀ mú wọ́n ti ẹ̀ ní gbèsè rọyìn ti sá lọ máa ló ṣì wà lọ́wọ́ yín bọ́lẹ̀ fún irọ́ yẹn lọ́rùn mọ́lẹ̀ báyìí. fún lọ́rùn mọ́lẹ̀ èmi ò ní parọ́. aki great grandma láti uk pé mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àmọ́ ẹ káàbọ̀. ìyálóde qh radio lamẹ́ríkà àti rọwọ́ mọ̀mọ́ náà mọ̀mọ́ ti tawọ́ sí wa ìyálóde qh radio láti amẹ́ríkà ẹ káàbọ̀ sí orí ètò yìí o ẹ ṣeun mà á lọ́wọ́ yín bákan náà ta tún nínà alájà ní màṣà òun láti united kingdom bákan náà àkí àwọn náà ìyá rere nu. ẹ má ti pè wá nà wá àti nìkẹ́ pè wá. àwọn fẹ́. abẹ́fẹ́ gbalẹ̀ ẹ fẹ́ gbalẹ̀ ọdún ni ẹ má ti pè wá àti nìkẹ́ pè wá. gbàyìn ṣe pé mo ṣe kíbe wo ilé. mr samuel jaye sinmi akínpẹ káàbọ̀ láti láti uk àwọn ni bàbá Baba àdúrà kíwèé churide. bàbá àdúrà nìyẹn. Mm, bàbá àdúrà kíwèé churide. so ó dàbí pé àwọn tí ó wọlé for now hmm. ọ̀nà kí ẹ má pè ẹ̀yin tẹ̀ pé wá yẹn má pè wá àti sọ pé kẹ́ pè wá ẹ jọ̀ọ́ kó má di pé ẹ máa distract program yẹn ẹ máa ẹ máa wò wá <clears throat> akíya olóyè tuntun àti abímbọ́lá gbẹ̀ngbẹ̀. bẹ́ẹ̀ni o. àwọn ni yeye mọ yeye mẹ̀ṣọ́ yèyé mọ ẹ̀ṣọ́ wọ́n mẹ̀ṣọ́ ṣe wọ́n máa ra ṣe lóge yemẹsọ qh radio mr ajani láti ìlú amẹ́ríkà mr ajani láti london hmm. ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò akínyìn gan ni bákan náà la kí alájà alájà abisabisa dọ́là láti amẹ́ríkà ẹ káàbọ̀ tó ẹ jẹ́ kí n play voice note yẹn fún yín wọ́n ní protest tí wọ́n ṣe yẹn hmm. lábújá yẹn wọ́n ló ti so èso rere jáde o èso wo ló so jáde wọ́n ní jẹ́ mọ̀ pé ilé ìgbìmọ̀ asòfin ìjà ti ń ṣẹlẹ̀ ńbẹ báyìí hmm. ìjà tó ń ṣẹlẹ̀ ńbẹ kò ń ṣe pé wọ́n yìnbọn mọ́ra wọn wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ Mohbad wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ló ti fẹ́ dá wàhálà sílẹ̀ wọ́n nítorí àwọn haúsá tó wà ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní wọ́n sọ pé àwọn fẹ́ mọ kí ló wà lẹ́yìn ọ̀rọ̀ Mohbad tán tó jẹ́ Yorùbá nínú àwọn ń hmm. ẹ jẹ́ play pè mí láti Àbújá ń sìn ni àbúrò dádì wa pọ̀ wọn ní ìjà ti bẹ̀rẹ̀ láàrin haúsá àti yorùbá nípa ọ̀rọ̀ mohbad àwọn tó wà ní house ní àwọn gbọ́dọ̀ mú tọ̀rọ̀ kò yẹ kó máa fi nǹkan pamọ́ tó lọ́ fẹ́ bà ló wa jẹ́. mo rò pé ẹgbẹ́ nǹkan tó sọ. bẹ́ẹ̀ ni alhaji. ẹ tún bọ́. alhaji mo ní kí n fi tó yín létí ni o ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ pè mí láti àbújá ni àbúrò dádì wa pọ̀ wọ́n ní ìjà ti bẹ̀rẹ̀ láàrin haúsá àti yorùbá nípa ọ̀rọ̀ mohbad àwọn tó wà ní house ní àwọn gbọ́dọ̀ mọ tọrọ kò yẹ kó máa fi nǹkan pamọ́ tó wọ́n fẹ́ bà ló wa jẹ́. wọ́n láwọn haúsá tó wà bẹ̀ ti yarí hmm. pé kí ni nǹkan tó dé gan-an à ń gbáriwo ọmọ yìí káàkiri káàkiri tẹ́ ẹ jẹ́ yorùbá nínú wa kí ló ń ṣẹlẹ̀ wọ́n láwọn tó jẹ́ haúsá wọ́n ti ń takú àwọn tó jẹ́ yorùbá nílẹ̀ asòfin a sọ kínní kan pé ẹni ó bá lójú inú tí mo lò lẹ́ẹ̀kan hmm. a mọ̀ pé ọmọ yẹn ò ṣe ọmọ lásán irú ọmọ yẹn ò kọ́ mọ̀ nílé ayé ọlọ́run tó dáa ló mọ bó ṣe dáa tí wọ́n bá tú àṣírí ẹni tó pa àṣírí yẹn kan náà máa tú hmm. ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe ń lọ tí wọ́n bá ṣọ́ra ọ̀rọ̀ ọmọ ilé tó àṣírí gbogbo nàìjíríà o. wọ́n á tú gbogbo àṣírí nàìjíríà jáde. kó má jẹ́ pé àṣírí nàìjíríà lọ́rọ̀ yìí máa lọ tú jáde hmm. díje babs. bẹ́ẹ̀ ni alaji torí ibi tọ́rọ̀ dé dúró yìí wọ́n láwọn haúsá tó ń bẹ lẹ́gbẹ̀mọ asòfin ti ń takùn ẹ̀ Yorùbá pé kí ló wà nídìí ọ̀rọ̀ ìtí rẹ̀ ń fọ́ bò láti yẹjọ́ yìí tẹ́ ẹ̀ bá gbàgbé lásìkò kan àti gbọ́ pé lẹ́gbẹ̀mọ asòfin àgbà ní Senate wọn náà fẹ́ pinnu ara má lè ní táìmù kan nígbà tọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀lẹ̀ suddenly àgbọn kankan mọ́ wọn náà tó wájà àwọn Haúsá ti wá yarí báyìí pé pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ yìí o ẹ̀jẹ̀ àmọ́ ń dọ́bò hmm. wọn náà sọ pé ká má nàìjíríà jẹ tó ọ̀rọ̀ nìyẹn òdíje bá ṣe ká tó lọ́dọ̀ àwọn aráalé ẹ̀já kọ́kọ́ wá sọ́dọ̀ tìyín náà. ẹ ẹ alájì ṣe rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe wọlé lẹ́ẹ̀kan mo ní ó yẹ kí gọ́vnà èkó kó dáwọ́ bojú ni gọ́vnà sanwó-olú torí ìtìjú ńlá ló jẹ́ wípé n tó wà lákàtà yín tó jẹ́ wípé ọmọ ẹlẹ́yà yín elédè yín akí Mr Emmanuel Giwa pé wọ́n káàbọ̀ sórí ètò. elédè yín ẹ lè wá justice fún ẹ lè rí ikú tó pa ẹ dẹ̀ fẹ́ ká mọ̀ wípé ọ̀rẹ́ aráàlú lẹ̀ ni iṣẹ́ tẹ gbé dání iṣẹ́ aráàlú lẹ̀ ń ṣe àbí iṣẹ́ ara yín so gbọ́dọ̀ jẹ́ bí gómìnà Sanwó-Olú bóyá kan náà àwọn ọmọ ẹ̀ àbí kan náà ọmọ ọmọ ẹ̀ nírú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí àbí nínú fámìlì ẹ̀ kan kọ́ wa máa ṣe rọ̀bọ̀ ríbi báyìí kó jẹ́ wípé wọn ò ní wọ́n máa sọ wípé àwọn ò rí àwọn ò rí ní tó ṣẹlẹ̀ irú wọn iná dẹ̀kẹ̀dẹ̀ ní tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ nínú fámìlì wọn i will get ntọ́mọ òyìnbó tọ́mọ máa sọ ni i will get to the root of this <laughs> òyìnbó bú. àmọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ wípé wọ́n ti gbé e nílé ojú asòfin àgbà ní nàìjíríà ní àbújá ń bẹ̀ tó jẹ́ pé wọ́n wá jẹ́ ó wá jẹ́ ìtìjú wípé àwọn yorùbá tó wà ń bẹ̀ ò lè lanu kọ́ sọ̀rọ̀ wọn ò lè fight kó wá jẹ́ haúsá ló ṣẹ̀ṣẹ̀ ń fight fún wa kó wá jẹ́ wípé haúsá ló ṣẹ̀ṣẹ̀ ń fight fún wa ìtìjú ńlá ló jẹ́ aláàjì ìtìjú ẹ lè sọ fún mi wípé irú irú wa yìí náà àwa yìí náà là ń pariwo ń pé a fẹ́ gba yorùbá nation tó jẹ́ wípé a lè dá ìjà ara wa jà a lè support ara wa a lè defend ara wa ẹ wá ní ká hausa mama chi tiwa tó jẹ́ wípé àwa a lè dá ìjà ara wa gbè ní pé ká tiẹ̀ support ń pé ok fine kí house yorùbá kó yẹ kó tiẹ̀ ti mọ́rọ̀ yìí jáde wípé kí ni tó ṣẹlẹ̀ àwọn fẹ́ mọ̀ ó wá já hausa ẹyẹ irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ń sìn yàlájì irú tó ṣẹlẹ̀ yìí irú tó ṣẹlẹ̀ yìí ń sìn kó wá jẹ́ pé àwárí justice true awusa tó dìde yìí ń sìn alhaji ẹ wá sọ fún mi wípé yorùbá máa gbàpò tí ìdìbò ibo máa gbàpò tí ìdìbò haúsá máa gbàpò tí ìdìbò ẹ wá expect irú èmi kí n dìbò fún yorùbá because tí àsìkò yẹn bá dé wọ́n wá sọ wípé ẹ tẹnitẹni tèkísà ń ta àtàn kìnnìkan kìnnìkan àwọn àwọn àwọn ọ̀rọ̀ tí tẹnitẹni ò tẹnitẹni ẹni tẹ́ni ń dìbò fún tí yóò fáìtì fún mi. ó ga o. tó wá jẹ́ wípé ẹlẹ́yà kejì ẹ̀yà yìí náà dẹ̀kẹ̀rẹ́ làwọn ò pọ́n lé because uh, they are, um, are useless wọn because a rí wọn gẹ́gẹ́ bíi pé wọn kì wọn ti ẹ̀ ń ṣe èèyàn ẹ̀yà yìí ló wá dìde. àwọn wọn làwọn fẹ́ mọ tó ṣẹlẹ̀. àwọn fẹ́ mọ tó ń ṣẹlẹ̀. pé kílẹ̀ ń dọ́bù gan láti ẹjọ́ yìí wọ́n náà sọ pé ká má borúkọ nàìjíríà jẹ́ pé à ń fẹ́ mọ root ọ̀rọ̀ Mohbad kí ló ń kí gangan lẹ́ ń dọ́gbò ń bẹ̀. alájì ẹ wá sọ fún mi nísìnyí wọn gbàpò ti dìbò lẹ kí ni tó fẹ́ fi kí ni tó fẹ́ tó fẹ́ sọ fún mi tó fẹ́ jọ mí lójúmọ́ tí yóò bá fẹ́ sọ fún mi tó fẹ́ jọ mí lójúmọ́. tó bá lọ jẹ́ pé haúsá ló wá ja ìjà yìí. ló wá ja ìjà yìí. ìtìjú ńlá ló máa jẹ ìtìjú ńlá ló máa jẹ. fine sanwó-olu àti believe governor sanwó-olu àti ní believe pé ẹ yóò ṣe ẹ yóò lọ́bi ọkàn mọ́ o àmọ́ ẹ má gbàgbé wípé bópẹ́ bóyá ẹ máa ma sick fún mínísítà ngangan ìgbà yẹn lẹ máa mọ̀ pé agbára wà because ìtìjú lẹ jẹ́ fún wa ó yẹ kí gọ́vnà Sanwó-Olú kó máa dọ́wọ́ bora wọn kó máa daṣọ bojú jáde ni ọ̀ndà yín lọ́ ti gbé àwọn tí ò yẹ kó gbé jáde tọ́jọ́ ìtọ́ ti wá tọ́rẹ̀ autopsy wọ́n gbé autopsy wá wọ́n ní wọn ò rí nǹkan kan. nà ibi tó ṣe ti kọ́ bẹ̀rẹ̀ ni pé amẹ́ríkà àwọn àwọn gbé lọ sí amẹ́ríkà. ìbọn tí bàtà ṣe amẹ́ríkà já nọ́mbà tó wọn ti lọ ṣe ní lut Lagos State eh, kìnìkan eh, teaching hospital kìnìkan. wọ́n ní hmm. wọn ò rí nǹkan kan wọ́n ṣe kìnìkan èyí tó tún wá ṣe wọ́n ní wọ́n rí nǹkan. ǹjẹ́ kí náà rí wọ́n ní igbó tó mu àbí nǹkan. bẹ́ẹ̀ <laughs> wọ́n ní wọ́n ní yẹn lọ tún rí. wọ́n ní drug high god. ibẹ̀ àwọn àwọn ọ̀rọ̀ tó ti jáde sẹ́yìn ẹ bàbá Mohbad ló ní kéèyàn kan lọ gun pa tó ẹ yẹ kẹ́ ẹ mú. alice ẹ má dá ẹ wá agbóhùn tẹ sọ lánàá. ẹ bẹ́ẹ̀ ni. wọ́n lè ní bàbá èlò nìkan gun. kọ́lọ́ ẹjọ́ sẹ́ẹ̀kan lè bá wa ṣàlàyé. ṣàlàyé pé ṣé ẹ mọ̀ pé wọ́n gun. ẹ̀yin mọ̀ kó wọ́n gun gẹ́gẹ́ bí ìyá tó bì ẹ̀yin dẹ̀ jáde ẹ sọ fún àwa wípé ẹ ẹ dírọ́ọ̀gì sẹ́ni ah, ah. pé ìtìjú ẹ wá sọ fún mi ń sìn alhaji ṣé màá wà ní irú nàìjíríà sì máa sick me ní máa ronú bí mi fẹ́ fly out lọ́gba lọ́gba treatment. ẹ dẹ̀ ní ká máa patronize nàìjíríà ká máa ṣe kíní kan nàìjíríà ká tó jẹ́ pé àwọn olórí wa gan they don't even believe they don't have believe in nàìjíríà they don't believe in their self. táwọn gan bá sick abroad náà máa lọ. that is it. káwa gbọ́ pé eh, agro giant of africa àwa ní nǹkan tá a fi lè tọ́jú ara wa tá a lè fi yan gan tá a lè wa boast of well sir i know that nkwa lè wa boast of fraud and things i'm sorry to say this ẹ má bínú. ẹ jọ bí nàìjíríà bá fẹ́ dáa bí àwọn olórí ṣe ń ṣe lọ ìkọ́nà ṣe máa ṣe báyìí kọ́ ṣe yẹ kó máa ṣe lọ. àfikún chíǹjì. alhaji kátẹ sọ wípé bóyá ok kátẹ sọ wípé àwọn èèyàn ò believe nínú wọn mọ́ tí wọ́n bá gbarú justice yìí jáde alhaji ẹ tó pọ ọmọ yìí ẹ tó pọ ohun rẹ̀ a ti ṣe investigation wa ti rí ohun rẹ̀ sẹfẹ sọ fún mi pé people will not start believing in them. Mm sáwọn èèyàn ní bẹ̀rẹ̀ sí ní ní believe nínú wọn hmm. padà ní àmọ́ at the end of the day ẹ wá ń ṣèṣe wípé kò sẹ́ni tó lè mú yín kò sẹ́ni tó lè mú yín lóòótọ́ o but ọlọ́run ọba tó dá ayé àtọ̀run lè mú yín ó dẹ̀ ń wò yín àmẹ́mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí nǹkan kan haúsá ti jáde ń sìn àtúfẹ́ wo ibi tó fẹ́ yí sí fún wọn. haúsá ní etí ẹ̀ bá ń dọ́ọ̀bù. àwọn fẹ́ mọ̀. wọ́n làwọn fẹ́ mọ̀ pé torí ọ̀nà tí nǹkan ń gbà lọ yìí ẹ̀dẹ̀ sọ fún wa wípé ẹ fẹ́ kí nàìjíríà da alájì ẹ fẹ́ kí nàìjíríà. tí nàìjíríà bá fẹ́ da a gbọ́dọ̀ a gbọ́dọ̀ rí dájú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa bí ọ̀rọ̀ yẹn ṣe jáde síta tá a rí i pé wọ́n ti kóró ojú ṣé a ti wá gbọ́ kó jẹ́ pé haúsá ló máa wá jà ṣé ọ̀rọ̀ yà wá di ìjà haúsá àti yorùbá ní ilé ìgbìmọ̀ asòfin ṣégbà yẹn làwọn àtúnṣe pé nǹkan lọ bó ṣe yẹ kó lọ àbí kún kébí eku ẹyẹ ń kébí ẹyẹ ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a máa kọjá lọ sọ́dọ̀ ẹ̀yin ara lè a gbọ́dọ̀ jọ fòye gbé kájọ fòye digeste ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n làwọn haúsá ń lẹ́gbẹ̀ẹ́ asòfin ti ń bi àwọn yorùbá léèrè pé kí gangan ló wà nídìí ọ̀rọ̀ ọmọ yìí kí ló fà á tó fi rí báyìí dj babji ẹ jẹ́ kí ẹ já lọ sọ́dọ̀ àwọn aráalé. a máa lọ sọ́dọ̀ aráalé ẹ jẹ́ kí n sáré mú pọ́ìntì jáde alhaji. ok ok ok. alhaji. Hmm? mo fi ọlọ́wọ̀n ọba búra orí ètò la yìí o hmm. tí wọ́n bá ṣe títí títí títí tí wọ́n ò bá rí n tó pa Mohbad mo mọ̀ kọ́ lọ́wọ́n á fún wa rí o. àmín but tí wọ́n bá ṣe títí títí tí wọ́n bá rí ní tó pa Mohbad. Hmm. kí wọ́n wá títí títí títí tí wọ́n ò rí ní tó pa Mohbad. Hmm. tó dẹ̀ jẹ́ wípé wọ́n ṣe ní ọ̀nà tó tọ́ because ṣẹ́mọ̀ rírò ní tènìyàn ṣíṣe ní tọ́lọ́. ṣíṣe ní tọ́lọ́ bẹ́ẹ̀ ni ẹyìn a lè má rò bóyá irọ́ ni lóòótọ́ ìkíní kan ni ìgbà kan ni àwo kan ni pé bóyá ntọ́ sọ bóyá arọ ni. ẹnìkan ní tó bá jẹ́ pé tá a fojú sí ọ̀nà ògbàbẹ̀ nǹkan mo ní káwa ṣàti. káti rí pé òdodo kò àmọ́ gba ibi tá a rò that is it. kó jẹ́ lómi káṣá ti rí ìdájọ́ òdodo. káti rí ìdájọ́ ibi tí mò mọ̀rọ̀ lọ́gọ́ngọ́ náà nìyẹn pé àwa lè believe pé okay fine sẹ́mọ̀ tàbá ròsọ tún ẹ ká tún máa ròsọ sí pé okay I believe pé wọ́n pa á ni okay ẹ ṣe necessary things tó yẹ kẹ́ ẹ ṣe ẹ lu àwọn necessary informations tó yẹ kẹ́ ẹ lò àwọn ọ̀rọ̀ tẹ need as an invest, uh, investigator uh, uh, investigation fún investigation lórí mata yìí ẹ ti ẹ ti àwọn àwọn èèyàn ti sọ àwọn tó yẹ kẹ́ ẹ kó ẹ wá kó wọn ẹ wá ń ṣe bó ṣe wù yín <laughs> tó bá jẹ́ wípé ẹ wọ́n ṣe bó bá ṣe yẹ kó ṣe o tí at the end of the day tí wọn wá rí òtítọ́ justice òtítọ́ mú jáde kí Yorùbá mm. ka hands down. ok. ka bá ka wa in shame nínú ìtìjú. ẹ kúrò lẹ sà. ọlọ́wọ́ bọ́tìnì rèé ìjàgbọ̀n òṣèré nìkan fà ẹkùn ọkọ kúdí owó àbẹ̀kùn ọkọ àti kúdí ẹkùn ọkọ àti kúdí ẹkùn ọkọ àti kúdí. ọlọ́wọ́ bọ́tìnì ẹ̀yà àkọ́kọ́. tó ẹnjìníà wọn náà ṣe protest làbújá lónìí lórí ọ̀rọ̀ Mohbad. mo máa kí yín bàbá kún palẹ̀ mọ́ jùmọ̀ àti ọ̀la. àwa nìyẹn ṣé ẹ ń bá wa bọ̀ ẹ ń bá wa bọ̀ lórí ètò. jùmọ̀ náà èmi ò tiẹ̀ sí àràdé láti láti la lẹ́yìn bíi four days ago. ok sí àràdé. mo kí yín o. yes sir. mo bá ń bọ̀ lórí eléyìí ìfẹ́ sí ọ yẹn ọ̀gá mi ó máa tọjọ́ mẹ́ta. àwa nìyẹn bàbá. ẹ ẹ bá mi káwọn fámìlì. tó aláàjì mò ń bá ẹ ni mo bíbí ẹ díje bá jẹ́ ìtàn kí yín. bàbá. ẹyin àti aláàjì pẹ̀lú bàbá yín yìí nǹkan ni o. ní <laughs> gbogbo ilẹ̀ tẹ́ ń rà káàkiri. ọ̀dọ́ bá ń mójútó o wọ́n bá bójútó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ilẹ̀ yẹn kó má lọ dàbí ilẹ̀ tí Saheed Elegushi tó máa ń jí tà ní ìlú kó má lọ talẹ̀ mọ́ lọ́wọ́ o. irọ́ òun náà ni mi ṣe gba ni mi ṣe talẹ̀ Nàìjíríà. ayé ayé bọ̀bọ̀ ọdẹ ti sọ bí bí ọdún iléyà ṣe máa rí nígbà <laughs> tó máa wá kókó oúnjẹ fún aláàjì ó ṣe máa bọ ẹran yẹn tẹ́ran yẹn máa rọ̀ dáadáa. bẹ́ẹ̀ni tó ayé bọ̀bọ̀ ṣàlàyé o. bẹ́ẹ̀ni ọtí ọ̀dọ́ ti yín kẹ́ ẹ ti bí kẹ́tà ṣe máa bọ ẹran tọ̀dọ̀ títí yín kẹ́ ti ṣàlàyé fún wọn. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ pátápátá lọ ti mọ̀ sá ẹ ṣeun ẹ kó ètò náà. yes sir. alhaji. yes sir. jíjẹ bàjẹ́. bàbá. mi ì mo jẹ́ ń dé padà sí lọ. ok. ok. mo jẹ́ ń dé padà sí lọ àbújá báyìí mo mo lọ fún àtàmẹ́ǹtì kan láti. ṣé ṣé gbọ́ tá à ń gbé yẹ̀wò sà. ìkànnì ní dé sàbújá nílé rẹ̀. ṣé gbọ́ tá à ń gbé yẹ̀wò ẹ eh, port náà ni mo wá wà ni mo ti gbọ́ mo ti gbọ́ pé ṣebí protest ọ̀ṣẹ̀ ní Àbújá lè nìyí. ìyẹn jẹ́ ẹyọkan ìyẹn la ṣe ní ètò àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìkan nìyẹn ìkan nìyẹn tá a ṣe lórí ètò àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ ló sà ṣẹ́ ń gbọ́ wa ṣẹ́ ń gbọ́ báyìí ẹnjìníà hmm, ah, gbọ́. pé àwọn mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ mo ń gbọ́ yín báyìí. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. ẹnjìníà ṣé gbọ́ tá à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ti gbọ́ mi báyìí èmi gan ti gbọ́ yín. ṣé ẹ gbọ́ nǹkan tá à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí. mo ní mo gbọ́ mo gbọ́ nípa justice for Mohbad protest. ìyẹn kọ́ ìyẹn ni ètò tá a ṣe lálàkọ̀kọ́ nìyẹn. aláàjì mo ní mò ń gbọ́ yín báyìí pẹ̀lú pẹ̀lú àwọn haúsá tó ń ṣe dìde tí wọ́n sọ̀rọ̀ àwọn haúsá gọ́sẹ̀ ló jáde ló wá àdírẹ́sì àwọn pípù yẹn ní ẹnu géètì national assembly. ó yẹ ẹ máa bọ́rọ̀ bọ̀ ẹ máa bọ́rọ̀ bọ̀ sà. ẹ ṣeun ṣe rí ẹ má jẹ́ ń fún yín hmm. ó ní bíúdì kan tá à ń kọ́ fún vice president ní Àbújá níbí báyìí. Okay dídíẹ̀ ni mo ni mo ni mo wà láti nǹkan bíi oṣù mẹ́rin sígbà tá a wà yìí hmm. là ń ṣiṣẹ́ níbẹ̀ lọ́wọ́ ní week before last week Wednesday ibẹ̀ ni mo wà tí mo ti ń gbọ́ program lórí rédíò mo wá fi sí live ọmọ haúsá kan wà náà ọmọ ọmọọṣẹ́ mi wọ́n gbọ́ Yorùbá ǹjẹ́ bílí pé à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ justice for Mohbad ṣé ń gbọ́rọ̀ mi. à ń gbọ́ yín bàbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so àwọn ibo kan àwọn méje wá dìde náà wá ní pé you see this Yoruba man eh, Rajare you see this Yoruba man He own is too much conserve because of uh, justice for Mohbad ah mo wá bojú wẹ̀yìn mania malam what's the matter ó ní rárá ó ló mọ ibi tí tèmi le jù ó ní ṣe bí bàbá ọmọ yẹn ló gbé ọmọ yẹn ló lọ sí mo ní I take God beg you mo ní close your mouth I will tell you if you don't know anything about the story I will tell you mo wá kúrò níbẹ̀ àwọn ọmọ Hausa méjì ẹ̀ sì tẹ̀lé mi o ǹjẹ́ bí lẹ́gbẹ̀ẹ́ àwọn Hausa náà dídì sọ fún mi pé tí Yorùbá ò fi fight kó rí justice fún Mohbad wọ́n ní àwọn ọba kan wọ́n bẹ ní ilẹ̀ Yorùbá especially south west ní south west gangan wọ́n ní àwọn ọba kan wà níbẹ̀ tó jẹ́ pé ẹ̀jẹ̀. E ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ youth náà fi ń ṣe agbára ọmọ haúsá ló sọ bẹ́ẹ̀ aláàjì méjì kan wá bá mi wọ́n tẹ́tí sí ọ̀rọ̀ yẹn àwọn aláàjì náà gbọ́ yorùbá díẹ̀díẹ̀ àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ lẹ̀ ṣé rí mo ti sọ lórí program tipẹ́tipẹ́ o tipẹ́tipẹ́ mo ti ní pé tinu ẹ Tinubu ẹyìn Elégùṣì ṣe rí Sanwó-Olú ní Èkó ó ti tó àsìkò tó yẹ kó fi ọwọ́ bojú tipẹ́tipẹ́ mo ti sọ wípé ojú ń ti òun pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro èkó ṣé ẹni tó bá jẹ́ pé haúsá ló bá dìde bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ lẹ́nu àwọn haúsá tún padà lọ wọ́n lọ àdírẹ́sì àwọn pípù ẹ̀ lẹ́nu géètì national assembly lẹ́ni mo ti padà wo fídíò yẹn màá sẹ́ẹ̀dì ẹ̀ sí yín nígbà gbogbo àbí mo ṣe bọ́ọ̀lẹ̀ báyìí ní airport mo wá ń drive bọ̀ ni mo tán mo bọ́ sí orí program wa ni pé program àkọ́kọ́ ẹ̀ ti fẹ́ parí mo kàn tẹ́tí sí ni mi ì fẹ́ pè sínú ẹ̀ rárá ṣé rí ojú máa ti àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá mo dẹ̀ fẹ́ jẹ́ kí èèyàn mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká mọ̀ ṣé rí lè pẹ́ ó lè yá justice for Mohbad must prevail for sure lórí yẹn ṣùgbọ́n ìtìjú ńlá ló máa jẹ́ fún wa ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé Haúsá ló bá dìde ní National Assembly lọ́ọ́ bá insist pé justice for Mohbad he must stand ìtìjú ló máa jẹ́ fún wa àwa Yorùbá ìtìjú ló máa jẹ́ fún wa nítorí Sanwó-Olú ní Èkó ó ti di Sanwó-Okú ẹlẹ́ni pé ká má ṣe pé aláàjì àwọn pípù yìí gbogbo ìwà ọwọ́ wọn ìwà ìpè ni ẹ má jẹ́ parọ́ fún yín ọba Elégùṣì ìwà ìpè ló tọ́ sí Ọlọ́run dẹ̀ ti rí Ọlọ́run dẹ̀ máa san fún bẹ́ẹ̀ àwọn alágbára kí wọ́n tó jẹ́ pé wọn ò ka yóò tù kún mo sọ ní àná lórí program mo ní káàwó re mo ní ẹ wo ìkéremàdù tó wà ní London lẹ́nì. Hmm. ǹjẹ́ bílí pé gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni Ese tó bá jẹ́ Nàìjíríà ni ọlọ́pàá tó bá mú ìkéremàdù ní Nàìjíríà wọ́n máa rìmúfù kúrò lẹ́nu wọ́n máa gba yúnífọ̀mù lọ́wọ́ ẹ̀. ti gba aṣẹ lọ́wọ́ ẹ̀. tipẹ́tipẹ́ ìkéremàdù wà ní London ni ní ibo ta ló yorùbá people tó ń lò nìyẹn mo dẹ̀ ń sọ fún yín pé ní nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí díẹ̀ níta wúsà o hmm. tá a bá yọwọ́ herdsmen tá a yọwọ́ kidnappers tá a yọwọ́ kìlà tí ń pè bandit mo sọ fún pé yorùbá àgàgà àwọn ọba àgàgà àwọn ọba àwọn ọba ilẹ̀ yorùbá àwọn náà nàìjíríà jẹ́ lọ́pọ̀lọpọ̀ hmm. especially state mẹ́fà tó dúró fún wa nílẹ̀ Yorùbá yẹn a ní ọba rere a ní ọba tó jẹ́ ká lè tọ́ka sí pé èèyàn gidi ni wọ́n nítorí irú gbogbo nǹkan tá à ń sọ tí ọba ti pe lẹ́gùsì àwọn ọba bíi mẹ́fà tá a lè sọ pé yẹ́ẹ̀sì o traditional ruler ni wọ́n látòrí Ọọ̀ni of Ifẹ̀ ṣé wọ́n máa ní kó wọ́n tẹ́ pé Elégùṣì Elégùṣì máa ní kó òun ní jẹ́ ọba Ifẹ̀ ni ẹ jájọ fojú àgbà wo gbogbo àwọn tó ń jẹ́ olórin ẹ jẹ́ sọ pé ní north nígbà tá a ti wà ní justice for Mohbad mo ti lọ north láti Abuja mo ti lọ Sokoto mo ti lọ Kano mo ti wọnú Maiduguri mo ti jáde ṣé bí awúsá ń kọ fújì awúsá ti wọ́n sì ń kígbe fún justice for Mohbad <laughs> títí di inú gẹ́ẹ̀mí tí mo sì lọ sí Maiduguri side tí mo padà ní ọjọ́ kẹrin hmm. sí Abuja padà awúsá ń kígbe justice for Mohbad mo lanú lẹ̀ baba Yorùbá that your brother Adébẹ̀rí yìí. Hmm. network yẹn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n tún máa ọwọ́ àgbàlá wọlé. wọlé. I don't issue. I don't issue. I don't issue. Oh, God. ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ́mọ̀. ẹ̀lú alájì. grandma ti wọlé o great britain. wà nìyẹn. grandma ti gẹ̀tẹ̀ grandma ti gẹ̀tẹ̀ grandma ti gẹ̀tẹ̀. wà nìyẹn ti gẹ̀tẹ̀ mo ń perfect is everyday ni. ọ̀rọ̀ yẹn nìyẹn bá a ṣe gbọ́ nìyẹn o grandma wọ́n láwọn haúsá ń challenge yorùbá nígbìmọ̀ asòfin pé kí ganan dọ́bù lójú lórí ọ̀rọ̀ yìí wọ́n ló ti fẹ́ máa dìjà o ẹ ṣe àlàjì kò ní rẹ̀yìn mo ṣe máa ń sọ lágbára olúwa kò ní rẹ̀yìn ayé maiti mo kẹ́yìn náà ají babs basala mo kẹ́yìn olórí láàfin ẹyin fún jowó ìbàdí àrùn mo kí àwọn náà ẹ ṣe gan àti gbogbo àwọn tó wà ní ẹ̀yìn hmm. tó ń bá wa gbé sókè tó ń bá wa gbé sílẹ̀ mo kí gbogbo wọn mo dẹ̀ ti kí àwọn dáàdi wa náà látàbújá àti gbogbo àwọn tó pè ṣẹ̀rí aláàjì tẹ bá rán ìgbà tí akọ́kọ́ dá sí tòkì mo sọ fún yín mo ní kí ọlọ́run mo ní tó bá jẹ́ pé wọ́n ti gé etí sanwó lọ àbí wọ́n ti gé etí àwọn sẹ́nìtì yín lọ yípe kí ọlọ́run kó bá wa yọ ewu owó lépo tó fi dí wọn létí so that wọn á lè gbọ́ ohun àwọn ọmọ yẹn àti ohun gbogbo wa ṣẹ́rí pé ọlọ́run ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ ń gbàdúrà mo dẹ̀ sọ pé gbogbo àdúrà tá à ń gbà ní platform yìí ní kọ̀kọ̀ ní bàbá lórí program yìí á jẹ́ tẹ̀wọ́gbà ó ti di dandan á lórí bàbá ìmọ́lẹ̀ lórí wa lórí justice lórí everybody á jẹ́ ìtẹ̀wọ́gbà tógo bá ń jẹ́ tolúwa torí pé kí ni alhaji tí n bá sọ fún yín wípé tí ẹ rí ọ̀rọ̀ Mohbad yìí in fact ó ti di pọ́ǹtì kan nínú ilé tẹ́kùn tí n bá ti fẹ́ pè báyìí inú shed ni màá lọ ni màá lọ ni màá sí inú shed kọ́sọ́kọ́ máa ń ká ṣé o tún ti bẹ̀rẹ̀ ni ṣé bí mo sọ pé kó má máa pè mọ́ <laughs> mo sì máa sọ nìyẹn ikú because ànígbà míì màá sùn màá fò dìde lójú oorun n bá ti fò dìde bá màá lọ sáré wo fóònù mi honestly kọ́ ló ń ṣàánú. màá lọ sáré wo fóònù mi tí n bá ń wẹ̀ màá gbé fóònù sẹ́gbẹ̀ẹ́ ni pé kí n lè wo update tẹ́ ẹ bá ti wà lórí kinní báyìí tí máa máa lọ wá update lọ́dọ̀ Yèyé Kúdí tàbí Bukky Jesse máa dìde ní all the time even gan Bukky Jesse ó ti pẹ́ díẹ̀ tí mo ti rí lórí platform hmm. mo ti message ẹ̀ mo ti wò títí títí sẹ́wọ̀n so ó ti fẹ́ máa accept èèyàn ó ti fẹ́ máa accept mental state wa because abiyamọ akọ wo ni pé irú ìlú wo lélẹ̀ hmm. inú mi dẹ̀ dùn pé alájẹ yìí náà make that statement pé pẹ̀lú gbogbo ìwà tó ń wù yìí báwo ni ìlú yẹn ṣe máa dà. bẹ́ẹ̀ni. honestly ṣe mọ̀ pé mo sọ lọ́jọ́ yẹn kì í ṣe pé bóyá mo hate nàìjíríà ẹ wọ́n sì ni mo ṣe wà yìí mo ti rìtáyà ó yẹ kí n wà nàìjíríà ni kí n kọ̀ máa wà àwọn ọmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ torí condition yẹn èmi ò lè lọ gbé mi ì lè sùn kí n mi n máa kí n fẹ́ gbẹ ojú kan kí fi kí n máa fi sùn kí hmm. blood pressure olú ẹ̀ kó má lọ lọ sókè mọ̀ lè sọ pé Eh, kò sọ́nà kò sépo kò sí security kò hmm. sómi kò sóúnjẹ so báwo lèyàn ṣe fẹ́ lọ sírù ìlú yẹn tẹ bá lè sọ pé ṣe bísínẹ́sì gan wọ́n máa ń gbogbo bísínẹ́sì yìí mọ yín lọ́wọ́ ni because kọ́ máa fi ṣe bísínẹ́sì yẹn gan kò sí on the ground so mi lọ kí ara jókòó sínú mi ni kí lè rárá máa lo àbóníkí láti máa fi pa gbogbo ara mi hmm. ṣe understand so kì ṣe pé bóyá nàìjíríà òwò yẹn lọ kò ṣe pé bóyá à mo sì máa ma béèrè all the time pé ẹ̀dùn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe rí step wọn yìí blueprint tó ń gbé dání fún nàìjíríà yìí báwo ni ìlú yẹn ṣe máa dà àfi tí ọlọ́run bá wipe wọn off honestly hmm. kọ́lọ́n kó gbé wọn sínú plane kọ́ ní kọ́ lọ ṣe méjì kan kó dẹ̀ wipe gbogbo àwọn àgbààgbà yẹn kó wipe gbogbo wọn off àtàwọn youth náà tí ò ní ẹ̀mí ọlọ́run hmm. ìyẹn nìkan nílùú yẹn tó lè dà bọ́tà bá sì ní àwọn ará bí yìí aláàjì mo sì ń tẹnu mọ́ because eruku ó fọ ìkíní kan kú ó fọ eru bojú lọ́rọ̀ wọn tó bá ti ń kúrò bẹ́ẹ̀ báyìí wọ́n ń gbá àwọn ọmọ wọn sí ni ẹ̀rí pé àwọn náà máa jẹ gómìnà tó bá ti ku ọdún mẹ́jọ tó bá kọ ọdún kan wọn máa bẹ̀rẹ̀ sí ní ṣe alására lù kọ́ tó lè lọ sí senate ẹ̀yin rẹ̀ mọ mẹ̀kúnnù kan kó dé gbogbo bẹ̀ yẹn ẹ̀ lè rí wọn kó dé bẹ̀ so àwọn fúnra ara wọn náà wọ́n fi àwọn ọmọ wọn rọ́pò ni ọ̀kan fi àbúrò wọn rọ́pò ọ̀kan fẹ́ gbọ́n wọn rọ́pò bó ṣe ń ṣe nìyẹn òkè tó bá lè kọ̀ntínì tó ṣe bẹ́yẹn ẹ̀jọ́ báwo nílùú yẹn ṣe máa dá báwo ló ṣe máa dá àwọn ojú ni kò ṣàrùn nù wọn lójú tó bá máa bá nìkan lẹ́kọ̀ọ́ tá a ṣe pé ìlú tó bá máa dán yẹ ká ti rí ó yẹ ká ti rí aláàjì ó yẹ ká ti rí sì wọ́n ní Tinubu Tinubu ọmọ wa ni kó ṣe gbé lómi Tinubu ti ẹ wo ibi tó hmm. mẹ́ta ti kú ní ọ̀sẹ̀ yìí wọ́n dẹ̀ ní bó ṣe ń kú nìyẹn gun òróró oògùn wọn gun òróró jẹ wọn àwọn pẹnṣẹníà èmi tòótọ́ tún fún alájẹ ẹ̀lẹ́ bílẹ̀ pé wọ́n tún wọ́n tún ti kọ̀ tiẹ̀ dáhùn ẹ̀yin dẹ̀ gbogbo bàtì bàtì bàtì ẹ̀ ń gba two point two point five billion in a month alájì ẹ̀dẹ̀ sọ pé mo á dá tó báwo ló fẹ́ dá so ṣẹ́rí àdúrà wa ti ń gbà a dẹ̀ máa kọ̀ntínú láti máa gbàdúrà ni kì í ṣe nípa agbára nípa orí ọ̀fẹ́ ọlọ́run la ṣe máa rí justice yìí kì í ṣagbára káwa ká ṣe tiwa ká gbàdúrà ká dẹ̀ máa sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí ká máa ṣí àwọn èèyàn létí ká dẹ̀ help bàbá ìmọ́lẹ̀ yẹn pẹ̀lú àdúrà la ṣe lè gbà. Hmm. so ọlọ́run ti ń gbàdúrà wà lájì tí tí ẹ mọ̀ pé láti náà mo sọ ń gbà tí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó gbẹjọ lọ fún Oríyọmí ní Ìbàdàn hmm. tọwọ́ kan tó lóun ò ṣe mọ́ tí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gbà kí ni mo sọ mo ní ìtìjú ńláńlá ló yẹ kó jẹ́ fún àwọn Yorùbá hmm. ìtìjú ńláńlá ìgbà tí yorùbá wà ń bẹ̀ tó jẹ́ pé ẹ̀rí nǹkan kan ṣe àwa lọ ń bá haúsá haúsá ló wá tẹ́wọ́ gbọ́ wa ló tẹ́wọ́ ló tẹ́wọ́ gbà bó wọ́n tẹ̀lé pé kò tiẹ̀ ṣe mọ́ at least ó try ó lọ sẹ́kọ̀ọ́ ó investigate ó lọ wò kú ìmọ́lẹ̀ àwọn yorùbá tó jẹ́ sẹ́sẹ́ ẹ̀mẹ́kíní wa àwọn mélòó ló dá sí ọ̀rọ̀ bàbá ìmọ́lẹ̀ hmm. àwọn lórí ìjọ àwọn mélòó ló dá sí àwọn lèmọ́ àwọn mélòó ló dá sí àwọn babaláwo àwọn oníṣà àwọn mélòó ló dá sọ̀rọ̀ ẹ̀ kò sẹ́ni tó dá sọ̀rọ̀ so a ti a ti rójú ọ̀rọ̀ bàlájì a dẹ̀ máa rí lágbára ọlọ́run mo sọ fún yín mo ní tó bá jẹ́ pé kò sí ẹni kọ́kọ́ bó jẹ́ òkúta lọ́nà máa gbé dìde mo mọ̀ kọ́ lọ́run lè ṣe àgbẹ̀ nìkan dìde ni justice. a máa rí justice a máa rí justice lágbára ọlọ́run tó kò máa jẹ́ tolúwa ṣé wọ́n fẹ́ fún àwọn náà lọ́nà máa lò wọ́n tètè lò ṣé rí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń sọ sí ni pé wọ́n ti bà nàìjíríà jẹ́ o ṣé rí ibi tí mo lọ aláàjì níbi tí mo lọ tẹ bá rí àwọn òyìnbó yẹn àwọn tó gbé green party dání inú tẹ̀ bí mi ìlú bí tó bá ní ojú burúkú tó fi ń wọ́n ti bà ìlú yẹn jẹ́ hmm. so ẹ̀yin haúsá ẹ ṣe o wọ́n ti bà nàìjíríà jẹ́ o tẹ̀sítì ya ṣe ọ̀rọ̀ wọn so that a lè gba glory wa padà lọ́wọ́ àwọn ẹni bí ẹ máa lè túbọ̀ God bless you. ẹbí tààrà tòjú lùmọ̀ ó tún o. ẹ wá kan ọ̀rọ̀ tó fà kíkì o. ẹbí tààrà ẹlẹ́kàsán lọ́dọ̀ yín ìrọ̀lẹ́ lọ́dọ̀ tiwa ma. ẹ káàárọ̀ sá o alájẹ kọ́dírì. yes ma. yes ma. first time tí màá bá yín sọ̀rọ̀ lélẹ́yìí. ah ẹ ṣe màá ó rí grandma adeola láti california. grandma wa akeola láti california. adeola adeola. grandma adeola láti california ok ẹ ṣe mọ́ mi wá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹ bá mi sọ fún dj babs pé california ò kì í ṣe ìlú àwọn oníjàgídíjàgbọ̀n òkè eh, àwọn gentle gentle peaceful people ló ń gbé ah, bẹ́ẹ̀ o. mo rò pé àwọn wọ́n talẹ̀ fáwọn kan ń bẹ̀ mo rò pé ló dìjà. ẹ eh, ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn <laughs> ah, wọn ò fún mi lówó mi complete wọ́n tún gbalẹ̀ lọ́wọ́ mi eh, <laughs> wọ́n tún gbalẹ̀ lọ́wọ́ mi náà ni bóyá Chicago lẹ ń sọ. ẹ̀ẹ́dùn <laughs> California yẹn náà ni níbi ọwọ́ ọ̀sàlẹ̀ níbi ọwọ́ ọ̀sàlẹ̀ bí ojú odò yẹn irọ́ ni o àwọn gentle people lọ́kùn. màmá ní kò sódò ń bẹ̀. odò wà ń bẹ̀ wọn ò tí ì dé gbogbo sáìdì yẹn ni. ẹ ṣe mọ́ mi ẹ bá a dá sí tuma. ìlú tó jẹ́ pé a lè rí oṣù mẹ́fà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa a lè má mọ̀ bí tó wà a lè má pàdé ẹ̀. Hmm. ok um, alájì kọ́ méjì ni fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ṣe rí one ẹjọ́ ẹ bá wa announce pé àwọn tí wọ́n ń handle ti peaceful protest ti America. Okay. a fẹ́ mọ ibi tí wọ́n ti máa take off. Okay ma. because àwọn kan wà jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi ń bí ta fẹ́ ta ti wà in group a fẹ́ but a mọ̀ bóyá anywhere ní Sacramento wọ́n máa ṣe or anywhere close so a fẹ́ mọ̀ ẹ bá wa announce yẹn torí on the twenty four lọ pé but a fẹ́ tètè a fẹ́ mọ so that a lè tún sọ fáwọn èèyàn. ẹ̀ẹ́dẹ́jì níbẹ̀ ni pé àwọn ọlọ́pàá mi mọ̀ pé ẹ̀ ń wo program Alhaji Quadri ẹ jọ̀ọ́ kí ni bàbá Mohbad ṣe tó jẹ́ pé ẹ̀ ń seize passport bàbá Mohbad hmm. but Wunmi wà ń bẹ̀ ẹ̀ seize darusha wà ń bẹ̀ ẹ̀ seize passport wọn o. Eni Atọla one lọ embassy wọ́n káàkiri on and off Alhaji Quadri mi Nàìjíríà mi ti rìtáyà Nàìjíríà kí tó wá sí mo tún wá bẹ̀rẹ̀ all over again mo tún ti rìtáyà l'Amẹ́ríkà kó tó gbé mi kúrò ní Nàìjíríà lẹ́yìn ti rò bíi pé kí n fẹ̀yìntì kí n máa jẹun hmm. ní pé àwọn olè wọ́n gba roof wọnú ilé wá bá ti rí ẹ mọ̀ pé máa ń fi kinní kan sí orí rúùfù tó máa ń ṣí bíi kinní báyìí ah. wọ́n ti fẹ́ wọlé báyìí mi kàn ń rìn káàkiri láàárọ̀ ìjọ náà ní rí ọwọ́ ìjáyà yẹn ló gbé mi kó nàìjíríà pàápàá pé hmm. tó bá jẹ́ gọ́ọ̀sì nígbà tí gbogbo géètì tó bá jẹ́ pọ́nráyè wọlé wọ́n pọ̀ ní eh, ọ̀tá àyàn wọ́n pa mọ́lé wọ́n dẹ̀ rí gbogbo ilẹ̀kùn wà títì hmm. wọ́n ní mọ̀ pé rúùfù ló gbà wọlé that is how bad Nigeria is so àwọn ọlọ́pàá jẹ́kẹ̀rẹ́ ẹ̀ lè pè wọ́n kọjá yín lóhùn fún irú nǹkan báyẹn bọ̀ síbí báyìí tẹ́bá pé nine one one ẹ ti tó ti máa sọ̀ráǹdì ibẹ̀ yẹn wọ́n sọ̀ráǹdì ilé Mohbad everybody wọ́bẹ̀ homicide ni now ó ń lọ mọ́ ó ń bọ̀ Kàrímọ́dé sọ ó ní màmá òun sọ fún Mohbad wípé máa ra properties ó ní apart from ilé tó rà ní lẹ́kì. Hmm. so which means ìyẹn ti wà established pé mohbad ló ní ilé lẹ́kì tó ń gbé yẹn because ìgbà kan tọ́lá yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wùmí dì náà yìí pé wọ́n mọ̀ rẹ̀ǹtì ẹ̀ ni. bẹ́ẹ̀ni. so kàrímọ́dẹ̀ ti establish pé wọ́n rà á ni because à ń gbọ́ fìrìfìrì pé wọ́n ti kó gbogbo ẹrù kó bẹ̀ ó dẹ̀ ní intention láti tàbí. kọ́wọ́ ọlọ́pàá bá wa rí ìkú àkọ́ṣe sí yẹn Hmm. àti àwọn lẹ́tà tí ń bàbá hmm. then gbogbo àwọn social networks ẹ̀ tọ́níwùmí ń gbowó ẹ̀ bí àwọn spotify audiomack àti youtube àti so wọ́n ní wùmí ló ń gbowó ẹ̀ dọ́là ìyẹn ló ṣe ń rówó fún àwọn àwọn tó ń fún lówó kọ́ máa bẹ̀rẹ̀ sí káàmpéènì fún tó fi gba lọ́ọ̀yà kí ló dé táwọn ọlọ́pàá tọ́lọ́wọ́n ṣe investigation tó lè suspend payment sọ́wọ́ wùmí hmm. lórí ìyẹn ìyẹn ò dáa ìyẹn ìyẹn tún bá ìyẹn tún wà níbì kan then tí ọlọ́pàá bá sọ pé wọ́n ń ṣe investigation investigation lórí kí ni because gbogbo nǹkan tó lọ ń ṣe investigation Wùmí fúnra rẹ̀ ó tún ó ń sọ òótọ́ tọ́lọ́pàá bá ní báyìí ni Wùmí á ní kò rí bẹ́ẹ̀ o ẹ wo ìgbà tó ní Mohbad bleed profusely Wùmí ní kò sí nǹkan tó jọ profusely pé òun kọ ẹ̀jẹ̀ kan wà níbi máàkì ẹ̀ òun dẹ̀ bá clean ẹ̀ tó ẹ̀wọ̀n ló ta ló pa wọ́n pa ló tòótọ́ kọ́lọ́pàá jọ kó fi wá lọ́kàn balẹ̀ because most of us à kì í sùn mọ́ a ń sùn mọ́ ibùn hmm. ta ti ẹ̀mọ́ pé ìlú yìí pé ìlú tó ṣe kinní tó gbẹ́jẹ́ gbẹ́kàlé ni a kì í ojoojúmọ́ ni ẹ wo program yìí tó tọ́ mi ìpèrè sọ́dọ̀ yìí ṣùgbọ́n máa ṣí kinní mi lẹ̀ ó máa play títí sí tọ́sí sí máa mi kì í wá ìwọlé ni because tráfíkì fóònù yìí máa ń tẹ̀ wà lọ́kìlẹ̀ àárọ̀ yìí nílé ni ìmájókòó pa síbẹ̀ ni wákìkì ẹ pọ̀ mi àárín àyèwọlé but mi mi sẹ̀ hmm. mo dẹ̀ máa ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ mo dẹ̀ mọ̀ pé ọlọ́pàá wo program yìí bàbá Mohbad mo fẹ́ sọ nǹkan fún yín lórí ọ̀rọ̀ legal team hmm. ajá universe ló gba àwọn program platform ẹ̀ lọ gba barista bá a kọ́lé fan náà lòun náà but wọ́n ní ẹ recognize barrister Bankole why tó jẹ́ pé SAN náà ni SAN kò bá máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá Shitu now hmm. kí gbogbo ẹ báyìí lójútùú because níjẹta adágbé barrister Bankole jáde láti kọ́balẹ̀ fún public ní update ó dẹ̀ fún wa lọ́pdate but wọ́n bí kwẹ́sẹ̀ ọ̀kan wípé ṣọ́ngbà bàbá bàbá bá ti ṣiṣẹ́ ó ló tì hmm. ó ní barrister Shitu ló ń bá bàbá Mohbad ṣiṣẹ́ ó ní but àwọn wà àwọn corporate pọ̀ látàṣà ó wà ó wà dà sí ìbákan ó ṣiṣẹ́ pọ̀ because barrister Bankole náà fan lòun náà nǹkan tá à ń fẹ́ ni result. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò ṣe pé kí àwọn kan máa ṣiṣẹ́ ó ní wọ́n ní nǹkan sájà ti complain several times lórí platform ẹ̀ pé wọn even nígbà kan tí ní corona inquest wọ́n lé barista Bankole jáde pé òun ò recognize ẹ̀ ebi ò rò bí a ní gbogbo yẹn di mọ́ọ̀dì mẹ́rìà result la fẹ́ kẹjọ um, um, baba Mohbad ẹ bá bá um, barista Shitu sọ̀rọ̀ kọ́ fa barista Bankole náà mọ́ra sáà lọ́wọ́ náà wọ́n dẹ̀ náà wọ́n fáàtì lọ́wọ́ because gbogbo bàtọ́ sáàbì wọn tọ́ni ká máa béèrè questions lọ́wọ́ wọn wọ́n ní àwọn genuine facts gan lọ́wọ́ i don't hmm. know i don't know tó yẹ pé separate kìíní lọ́wọ́ ń ṣiṣẹ́ ẹ jọ ìyẹn wà nínú nǹkan tó ń dùn èmi lọ́kàn o ẹ jọ ẹ bá wà lọ́kàn bàbá ọ̀rọ̀ ṣe sí ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. tara tọjú lùmọ̀ ti yá o lọ́tọ̀ kan. wa queen b hmm. mọ́mi wa queen b láti amẹ́ríkà ìyá wa dáadáa tó jẹ́ pé wọ́n ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ queen b láti amẹ́ríkà ẹ káàbọ̀ sórí ètò mọ́mi. great grandma great grandma. àwa nìyẹn o. ẹ káàbọ̀ sórí ètò mọ́. àwa nìyẹn o. ẹ ṣeun mọ́. nǹkan lọ lọ́wọ́ lọ́hùn-ún nǹkan lọ lábújá nǹkan ń lọ lọ́wọ́ lọ́wọ́ wọn wọ́n ń bẹ àwọn ọmọ yẹn ní kọ́ṣà ní sùúrù. ok. ok. Uh, so eh, gbogbo àwọn ọmọ àwọn ọmọ bàbá mi gbogbo wọn ń play music mohbad lọ́wọ́ báyìí. Ah. wọ́n ní ibi táwọn ti òkè eh, òkè ọyá forí tì ní kọ́ yan sí lórí ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ lọ sékòó ẹni kí bàbá Mohbad fọkànbalẹ̀ o mm. kó fọwọ́ sáyà kó fi wálẹ̀ báyìí torí mo jókòó mọ́jú òwe mi ni pé ibi láàrú kàn sí ni kọ́nà ti gbéràn lọ́wọ́ dìde. àmín àmín àmín. ẹ bá mi kí grandma London wọn kú iṣẹ́ wọn kú wọn ìfọmọ ènìyàn ṣe. Mm. àdúrà wa dẹ̀ gbà. àmín o ẹ̀yin abiyamọ. àmì nílẹ̀ wa máa rílẹ̀ ta o. àmín mà. <laughs> Ah, bàbá bàbá ayé bọ̀bọ̀ alágbádá sọnù òun ló ń ṣe gbogbo ẹ̀. nítorí pé àwọn ọ̀kan ya inú wọn ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Hmm. <laughs> bàbá ayé bọ̀bọ̀ kò dùn rárá Tinubu ló bí ayé bọ̀bọ̀. <laughs> ẹ ṣe gan mi. ó ti sọ pé káàdì òní náà. Ah. ọlọ́ta gbádámọ́lẹ̀ ni. ọlọ́ta gbádámọ́lẹ̀ <laughs> bàbá bátàkìtì. so bí mo ṣe ń gbọ́ bó ṣe ń sọ fún mi báyìí nínú mi kàn dùn sí pé hmm. ọlọ́run á gbọ̀rọ̀ wa rò. àmín àmín. ó máa gbọ̀rọ̀ wa rò nítorí pé bí mi ò kì í sùn mọ́jú lórí hmm. ọ̀rọ̀ yìí ni ìrònú mi. Mm ti máa ti máa gbàdúrà gbàdúrà gbàdúrà lẹ́ẹ̀ni mọ́júmọ́ níbi tá àròkọ̀ sí olódùmarè gbéràn lọ́wọ́ dìde. àmín àmín. ní high commission ìlú yìí wọn ò lè ráyè sátidé nítorí wọn ò ní sílẹ̀kùn òun hmm. náà ṣe gbogbo ẹ̀ síjọ́ monday tí gbogbo wọn máa pẹ́sẹ̀ jọ síbẹ̀ hmm, káàkiri àgbáyé tóun kọ́ ba lè ṣe demonstration gbà tó bá rí pé aró orókun aró rẹ ti. ọ̀rọ̀ yìí ò dúró àwọn èèyàn dákẹ́ o ọ̀gá máa mọ̀ pé kò yìí sí ìdúró sí bẹ̀rẹ̀ sí. àwọn ọ̀dọ́ ìdákẹ́ náà bàtà ẹ̀rù ń bà wọ́n ni. wọ́n dẹ̀ ti fẹ́ jáde wọ́n ti wá ń jáde báyìí. wọ́n ń jáde. ẹ̀rù ń bà ṣe ní dàbí ensars ní báyìí. àwọn ọmọ òkè ọya yẹn ń gbéṣe ojoojúmọ́ láwọn ọmọ òkè ọya yẹn ń sọ̀rọ̀ yẹn kiri. Hmm. wọ́n náà dákẹ́ àwọn ọmọ òkè ọya tó kàwé ìlú yìí náà lọ wá kàwé náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ma. àní mo ṣàmọ̀ wọn mú haúsá tó mẹ́rin tọ́yún tó jẹ́ pé wọ́n ṣe music nílùú yìí hmm. so wọn ò dákẹ́ wọ́n pa wọ́n lẹ́nu mọ́ wọn ò dákẹ́ ẹ ṣe gan mọ. ẹ ṣe ló pẹ̀lú nǹkan tó ń bínú sí bàbá wa fún. ẹ ṣe gan ni mà. ẹ jẹ́ ká yẹ kébi èkú ké kí gbogbo ẹ lọ déédéé ọlọ́run á fún wa rí o. àmì mà ẹ ṣe mọ mi. nígbà tí ń gbọ́ aláàjì màá máa sọ fún yín. yes ẹ ṣe mọ mi. yes ma. Hmm. Ah ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní agbára pọ̀. a máa ta tán délẹ̀ ní alájí. ẹ kúrọ̀ lẹ́sà. ìlú alájí ẹ kú ètò. àwọ̀ adìyẹ. yẹ sà broda wa ẹ káàbọ̀ sórí ètò. ọpọlọ yóò níjọba o. àmín àmín àmín àmín broda benjamin benjamin láti maryland láti maryland ṣẹ́rí ṣẹ́rí ti àwọn ọlọ́pàá wa ta ní nínú náà ta ní nínú nàìjíríà yìí tí hmm. ẹ mọ̀ pé ọmọ burúkú àgbà burúkú náà ló máa dà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣẹ́rí nígbà tí mo wà ní london wọ́n pe kíní kan ní crb hmm. like criminal record ọwọ́ rẹ̀ bá wọ́n tó gbà ẹ́ sí ẹni iṣẹ́ wọn akọ́kọ́ rọrùn ẹ̀ lórí ẹ̀ tó bá ní ordinary assault lásán wọn ò lè gbà ẹ́ síṣẹ́ hmm. wọ́n believe pé ó máa wá kó bá wọn olúwẹ̀ bá nìyẹn lamẹ́ríkà hmm. náà bíbá ẹ̀ wọ́n máa ń pè ní background check wọ́n máa ṣe kó tó di pé wọ́n lè fún ẹ lẹ́nu iṣẹ́ so ní nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣe rí ninety nine percent àwọn ọlọ́pàá tó ń gbà síṣẹ́ yẹn kó tó di pé wọ́n gbà fún síṣẹ́ làwọn fúnra wọn ti ní criminal record. Hmm tó jẹ́ pé apààyàn apààyàn ni àwọn ọlọ́pàá yẹn fúnra wọn for instance hmm. gbogbo àwọn ọmọ court inú ọlọ́pàá náà dààmú sí àwọn tó yẹ pé wọ́n ti ń pààyàn kó tó di pé wọ́n jọyọ̀ ọlọ́pàá ṣé mo bá ti wọ́n wá lọ wọ́n wá legalize ìbọ̀lẹ̀ wọn lọ́wọ́ ṣé mo bá ti pààyàn fún owó easy gan àwọn gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ mọ̀ ọmọ ọmọ ń gbà síbẹ̀ wọ́n ń lò wọ́n ni hmm. ṣé wá ní pírọ́blẹ̀mù tó ní tí òye wọn ni pé gbogbo alano green tó ń lò ń pa ayé àtijọ́ wọ̀nyẹn ò ṣeé mọ́ mò ń sọ fún wọn wọn mm. ojú ti là àwọn ọmọ ayé òde òní tí kíní kan ṣẹlẹ̀ ní amẹ́ríkà ń bí ìbáyà alájì wọ́n sọ bínú mi first time mo wá mo délé tó àbúrò ìyàwó mi wá fún mi pé a pé àwọn ọkọ wa àwọn fbi bí mẹ́ta wọ́n ṣàánú wá fi id card wọn lẹ̀ wọ́n fẹ́ rí mi mo wá kà kí wọ́n fẹ́ rí mi fún mo wá pé ọ́fíìsì wọn ní court house wọ́n wá lókè ṣé mo máa wá wọ́n wá ní àwọn kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ pé wọ́n dẹ̀ rí mi nínú àwọn kámẹ́rà kan pé wọ́n dẹ̀ mọ̀ pé á ń bàbá àwọn yẹn lọ kúrò lórí àyẹ̀tọ́ náà pé ni wọ́n ní wọ́n fẹ́ kí wọ́n ṣe àlàyé nǹkan tí mo rí ń bẹ̀ wọ́n ní bọ̀ wọ́n ní mo ní yàtọ̀ sí lọ́ọ̀yà tí ń bá rú gba lọ́ọ̀yà o wọ́n tún fún mi ní lọ́ọ̀yà fúnra wọn gọ́ọ̀mẹ̀ntì lọ́ọ̀yà hmm. tó máa ń pè ní bí abi duty lọ́ọ̀yà tó tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bá lọ́ọ̀yà yẹn sọ̀rọ̀ mo nílò tó mo ráhùn pẹ̀lú tó kọjá mo níbọ̀ black America ni mo níbọ̀ kí ni mo fẹ́ ṣe pé mo nílé sọ̀rọ̀ wọ́n ní kíni máa lọ́yà mi ni pé tí fẹ́ gbé ní Maryland wọ́n ti bá fẹ́ lọ gbé anywhere wọ́n ní hmm. gọ́ọ̀mẹ̀ntì lówó wọ́n ní iye ilé tí n bá fẹ́ gbà síkẹ́ wọ́n gbé kámẹ́rà wá lé mi wọ́n gbé ti wá lé mi hmm. wọ́n mọ́nítọ̀ mi wọ́n ti wá sọ fún mi pé bọ́ ó pọ́sibú kò má pè mí o pé tó bá táwọn fara bá ti gé tó di dáyé ṣù pé wọ́n ní pè mí rárá pé bọ̀ pé táwọn èèyàn bá ṣe yí insist tó fẹ́ complete pẹ̀lú government pé ìgbà yẹn máa wá gbójú mi síta pé hmm. tó bá tẹ̀ gbójú mi síta wọ́n máa fún mi security but unfortunately for me hospital yẹn wọ́n wá àṣẹ́ẹ̀tì ẹ̀sùn tó fi kàn wọ́n mm, wọn wá gbé mi jáde rárá ṣé ẹ rí bí ìlú ṣe ń work ẹ ti wá sọ kí nìkan fún yín ṣé ẹ rí nígbà tí mo nationalize a máa ń ti kan ẹ̀hó tàbá lè jẹ̀ là ń á ní pé ṣo rẹ́dí àti bíẹ̀ ìhò rẹ́dí àti bíẹ̀ ìbọn fún Amẹ́ríkà alájí ti jàpá Amẹ́ríkà àti Nàìjíríà máa pa kí sàṣẹ́ ìlọ́mọ Nàìjíríà lára hmm. máa pa kí sàṣẹ́ wọn lára because ìyà tó fi ń jẹ àwọn ẹ̀wọ̀n ti pọ̀ jù. Hmm ìyà tí nàìjà fi ń jẹ àwọn èèyàn ti pọ̀ jù ṣé gbogbo nǹkan tó ń ṣe ó wà obvious now they are just lying to us báwo lè gbà because irọ́ yẹn ti pọ̀ jù ṣé mo pé tó bá parọ́ bíi márùn-ún nínú bóyá bí rọ́bí mẹ́wàá àlejò máa wé ìrìnà bò ẹ̀ ń parọ́ mẹ́sàn-án nínú mẹ́wàá kò séèyàn tó máa gbà bẹ́ẹ̀ni kò sí bá tọ́lẹ̀ nìkan tó máa gbà kẹ́rí tirali ta máa ṣe ń bíbá yẹn torí mo gbọ́ tí sísà kan sọ lẹ́ẹ̀kan pé bó náà ti fẹ́ ṣe ẹni Nigeria South tó bá súnmọ́ wọn Nigeria South láti lè ṣe torí àwọn kankan la bá lọ́rọ̀ so ẹni irú àwọn táwa mẹ́rìnlá dín sìn Nigeria South wà ní a fi pẹ́sidẹ́ńtà àmọ́ because kò sí bí ah, Amẹ́ríkà jìnnà síra wọn ṣé èèyàn tó wà ní bí Texas fẹ́ máa bọ̀ ní Maryland ni ó ti mm, jìnnà ni àwọn èèyàn àwọn tẹ wà ní tẹ tẹ wà ní California tẹ máa máa fly bí i abiy twelve hours so Nigeria South tó bá súnmọ́ ní kálukú ní kò ní kálukú kó ti lọ ṣe kí bàbá Mohbad ó dẹ̀ fọkàn balẹ̀ mo ti sọ fún ọ pé kó má bẹ̀rù ṣé rí agbalọ́yà gbogbo ẹ̀ náà wà ní dùn because àwọn gbogbo agogo lábá ṣiṣẹ́ yẹn tẹ bá rí kéèsì eh, kínní wíńgbà yẹn kí lórúkọ bàbá eh, bàbá tí Kẹ́mi Fálànà tó wí fún bọ̀bọ̀ kí ni orúkọ ẹ̀ bọ̀bọ̀ tó pa tó ń ti ń ṣe tẹ́lẹ̀ lọ́wọ́ kí ni orúkọ bọ̀bọ̀ yìí máa ń gbàgbé orúkọ ẹ̀ orí ọmọ yàgbà tí wọ́n rí jẹ rárá rárá bọ̀bọ̀ tó rí jọ́sìsì fún yìí tó kú tó pa sóòtẹ́ yìí. kí ló ti ń pè yìí bẹ́ẹ̀ ni tí Oríyọmí tí Oríyọmí Hamzat oríyọmí ló wí kẹ́sì yẹn kí ló fi wí yẹn ẹnu ẹnu ló fi wíyẹn ẹnu ní kẹjẹ ká máa lò ká máa rò wọn kí ibi tẹnu díẹ̀ ẹsẹ̀ òde bẹ́ẹ̀ ká máa rò wọn káàkiri tí ó yẹ ní kò ń ṣe gbogbo ẹnu kúrò ta sílẹ̀ pẹ ní ìtẹs tẹyọ bá tó sọ pé kò lọ máa ráyọ tí kò lọ bẹ̀rẹ̀ sí sọ pé kò lọ máa kò tẹsí nàìjà wọn kò pa mọ́. wọn kò pé wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àwọn pípọ̀ wọn yóò láàánú ẹ̀jẹ̀ èèyàn ló ń mú bí omi kì í ṣe pé ṣeréṣeré kò sí nǹkan hello sir. hello dj babjẹ. hello baba. ọmọ onílẹ̀ ni ẹ. balógun balógun qh radio láti dubai. Ah àwa nìyẹn o àwa nìyẹn DJ Babsy. bàbá àwọn kan láwọn fẹ́ talẹ̀. níbo ọdún mílíọ̀nù táwọn fẹ́ fi ṣẹjọ́ ẹ̀yin náà ẹjọ́ bá talẹ̀ kàn. Ah, èmi ò ń ṣe èmi ò ń talẹ̀ ẹjọ́ èmi ò ń tẹ èmi ò ń talẹ̀ ẹjọ́. láti ẹ fẹ́ ẹ talẹ̀ kọ́ kẹ́ ẹ fáwọn olówó là ń sọ. Ah, ok. Ah. àwọn kan ló fẹ́ talẹ̀ ẹ tọ́fẹ́. sẹ́wárì sẹ́wárì ẹ jẹ́ kí n sọ ọkọ̀ fún yín ilé ẹjọ́ owó wà ńlẹ̀ táwa máa fi ṣẹjọ́ kò nídìí ká ṣe ń talẹ̀ kò nídìí àwọn lọ́sẹ̀ fẹ́ lọ talẹ̀ tọ́sẹ̀ fẹ́ máa fi ṣẹjọ́ ẹ má wọ́rì. mo wà pẹ̀lú yín mo dá mi lójú mo dá mi lójú jẹ́rí ọlọ́run ẹjọ́ ẹjọ́ tó ń lọ yìí náà ọlọ́run ló ń tó. bẹ́ẹ̀ni. ọlọ́run sì máa bí ẹnìkan ṣoṣo báyìí ló máa gbé dé nàìjíríà yẹn tá a bá wọn fà á. bẹ́ẹ̀ni àmì ọlọ́run ẹni ò tí ì jáde o ó sì máa jáde àfi kí bàbá wọn bá kó máa jó kó máa yọ. ọlọ́run gbèjà wọn jà o ọlọ́run gbèjà wọn jà. Hmm. ọlọ́run dẹ̀ ń gbọ́ gbogbo àdúrà tó ń gbà nínú àwọn bí wọ́n ṣe ń gbà wẹ̀ tó wọ́n ṣe ń ṣàdúrà tó kò sí ìtọ́lọ́run ò gbọ́ nù ẹ̀ ọlọ́run gbà ó ọlọ́run gbà gbogbo àwọn abiyamọ olórígun mẹ́rin àgbáyé gbogbo àdúrà tó ń ṣe fún wọn ni ó gbà a justice fún Mohbad jẹ́rí gbígbà àdúrà náà ni àwọn tó lọ confront àwọn house ní Abuja yẹn tó hmm, lọ bá wọn yẹn ara gbígbà àdúrà ni torí pé tí wọn bá jẹ́ kí wọ́n mọ̀ ń yẹn Hmm. Hmm. nínú èkó yẹn wọ́n ti ń dàǹbarú nǹkan wọ́n ti ń dàǹbarú nǹkan tó yẹ pé àṣírí tọ́lọ̀ ò dẹ̀bò ni hmm. àṣírí tọ́lọ̀ ò dẹ̀bò tọ́lọ̀ ò bá pọ̀ jọjọ ni yóò tù ni ilé tá a fi tọ́mọ ìrìn ní òwò ọbẹ̀ tá a fà fún síkó náà yóò rú paná ni àfi tó bá wà lórí òótọ́ ló kù àìsí lórí òótọ́ wọn wọ́n máa ìmí máa fìdí wọ́kẹ́yìn ayé ẹ̀ ni àdàbí àdàbí o ó máa fìdí wọ́lẹ̀ kẹ́ ayé ẹ̀ tí ó máa sùn ẹ̀ra hmm. bó ṣe máa rí fún wọn nìyẹn àdàbí tí wọn bá mọ tó ṣọmọ ẹ lókù táwọn fẹ́ máa fọwọ́ lágbára lójú ọlọ́run dẹ̀ nígbà fún wọn. jẹ́ ibi tọ́rọ̀ yìí lọ yìí bàbá Mohbad sáfẹ́ dad Mohbad mo fẹ́ bá sọ̀rọ̀ hmm. kí wọ́n jẹun kí wọ́n mu kí wọ́n lóògùn kí wọ́n sùn kí wọ́n wà òkè kí wọ́n má jẹ́ kí nǹkan kan máa kó máa ṣe ẹ̀mí kó má jẹ́ kí nǹkan ṣe ẹ̀mí àwọn àlàáfíà wọn kí wọ́n jẹun gidi kí wọ́n dẹ̀ máa lo oògùn lórí ọ̀rọ̀ ilé yìí ọlọ́run ló ń bá wa jà kó wa àwọn ò lágbára o àwọn ló lágbára kán bí pàgbára ayé ó tọ́gbára ọlọ́run ni ọlọ́run ló ní ohun gbogbo tó wà láyé àti ọ̀run tó bá dẹ̀ wọ ọlọ́run ni tó bá fẹ́ ká wọn lé aká wọn lẹ́ẹ̀kan náà ni. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. ó ti yé kí bàbá mo bá lọ fọkàn balẹ̀ tẹ́rí ọ̀rọ̀ justice inú mi dùn tẹ́rí àwọn èèyàn ń gbàdúrà àwọn èèyàn ń gbàdúrà o àwọn èèyàn ń gbàdúrà gangan lórí ọ̀rọ̀ mohbad yìí lánàá ni mo bá kan sọ̀rọ̀ ní nílùú kan náà ní abroad náà ni hmm. ẹni ẹ sọ fún mi pé hmm, ó lò ó ní pé inú Mohbad yìí ó ní sọ̀rọ̀ irú ọmọ yẹn rí sá hmm. ó ní àsùnwòn pé kò wá kú ńkọ́ ó ní òkìkí tí ò bá ní níbi iṣẹ́ orin tó ń ṣe yìí gan tó ní òkìkí ẹ̀ gan tó ń gbogbo ayé gan ó ní o. torí pé iye tó bá wulẹ̀ lógo tó wá tó wọn á kó yẹn lò iṣẹ́ ògo yẹn náà la máa jáde padà òkè yẹn náà ló padà ń jáde padà yẹn hmm. tẹ̀tẹ̀ bí bàbá ẹ̀ tẹ̀ yẹn onígbò ni mo ti fún wọn yọ̀mí ò ní sọ tí mo wọn káwọn ọ̀tá má fẹ́ tí hmm. ní ọlọ́run ti bó ṣe máa rí ni mo ṣe wọn fún o hmm. àlá ni wọn Hmm. mo fún yín ní three years ṣe é wọn ò gbé nàìjíríà wọn lọ máa kọ wọn tí wọ́n máa ká tí wọ́n máa wọn ni. bó ṣe máa jẹ́ náà wọn á wọn. ni kí wọ́n sà lọ fọkàn balẹ̀ hmm. àwọn màámi lórí ètò yìí mo kí àwọn ìyá yẹn hmm. a ní abiyamọ lórí ètò o abiyamọ wà a ní abiyamọ ní platform a ní àwọn abiyamọ gidi àwọn abiyamọ ni o àwọn abiyamọ gidi mo dẹ̀ mọ̀ pé irú irú gbogbo abẹ́sọ̀ ajábí amọ̀ tó gbogbo àwọn ọmọ pátápátá àtàwọn ọmọ táwọn náà bí wọn ò ní sàgbàkó wù mí o lórí irú wù mí jùkú lórí gbá o wọn ò ní sàṣeyàn wọn pọ̀ lórí gbá o wọn ò ní ṣe àṣeyàn obìnrin o wọn ò ní sàṣeyàn o wọn ò ní sàṣeyàn o tí mo kàn ní kí n dá sí ni ẹjẹ kẹlẹ mi dá sí dùn inú mi dùn fún update yẹn dá ọlọ́wọ́ pẹ̀lú gbogbo wa. ẹ ṣe gan sir. mr ibrol balógun qh radio láti dubai nìyẹn ah àníṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé eh, ẹ̀kọ́ ti fojú mú wọn bọ̀ díẹ̀díẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ìpele tá a wà yìí gẹ́gẹ́ bí a ti sọ nínú ètò kínní wípé káwọn èèyàn wa kọ́ lọ ní sùúrù náà torí tí wọn ò bá fi sùúrù ṣe ewúrẹ́ tó wọ̀ṣọ́ aláwo ni báláwo ò bá ṣe sùúrù tí yóò ṣe pẹ̀lẹ́ ó máa jẹ gbèsè ó máa jẹ gbèsè a dẹ̀ ní láti mú lẹ́sọ̀ọ́ kìí ṣe pé bóyá adúpẹ́ pé wọ́n tẹ̀ ti bẹ̀rẹ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ti ti protest ọlọ́ọ̀dẹ́gbàkóso àárí àrógun kankan pé bóyá wọ́n dá wọn lọ́nà àbí nǹkan kan àmọ́ ọkọ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe ṣe mọ̀ pé eléyìí ń sìn ó ti dàbí ìpele kìíní ta ti kọ́kọ́ rí báyìí ẹ̀dẹ̀ mọ́ pé àwọn náà wọ́n á tún lọ máa ro nǹkan táwọn náà lè ṣe tó lè fi distract ni lágbára ọlọ́run ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe lágbára elédùnmarè. hello. hello ẹ kọ́ lẹ ọ ẹ pé tó. hello sir ẹ kúrò lẹ sir. ẹ ra ọ. yes sir. ọlọ́run àtúbọ̀ máa kún yín lọ́wọ́ aláàjì kọ́ndírì nǹkan bẹ̀. wọ́n ń bọ̀ wọ́n ń gbọ́ yín bàbá. àdùfẹ́ eléwì náà ń kọ́. wọ́n ń gbọ́ yín kétékété. àwọn ọmọ ọmọ aṣíwájú náà ń kọ́ ń bẹ̀. Ah, ọmọ aṣíwájú mẹ́ wọ́n ń gbọ́ yín wọ́n lulẹ̀ o wọ́n lulẹ̀ o wọ́n lulẹ̀ gidi wọ́n ti lágbádá lọ́tẹ̀ mọ́lẹ̀ wọ́n ta gbádá mọ́lẹ̀ ni. àtàgbà ẹ àwọn tó lulẹ̀ náà nǹkan kan ló máa ń tẹ̀ mọ́lẹ̀. ẹ bẹ́ẹ̀ ni bọ́ọ̀bà dèpọ̀ ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ wọ́n tẹ nǹkan wọ́n ta gbádá mọ́lẹ̀. nǹkan kan náà ló máa jẹ́ lulẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fìrìyàmbù náà yìí rì. bẹ́ẹ̀ni wọn ẹsẹ bẹ̀rẹ̀ ni ọríjìnà yìí bọ bẹ́ẹ̀ni ó yìí bọ lẹ́yìn ṣùgbọ́n ó lulẹ̀ ó dìde hmm. ètò ọmọ lulẹ̀ lẹ́ẹ̀kejì wọn ò ní dìde kì í ṣe pé. I àmì ìyẹn ṣòro ṣe but ìgbà ṣe wí náà ló ṣe jẹ that's all. because tẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí hmm. àwọn ẹ̀yà tí ò ní tìjú nàìjíríà àkọ́kọ́ ni yorùbá. yorùbá ni o. Ah. a ní tìjú. <laughs> torí ìjọ kìíní àná ẹ̀kan làánú náà ṣe ní tó jàjàgbara fún yorùbá nation òní olóyè sunday gbòó. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé bó ṣe ń jàjà yẹn. Hmm tó gba mandate yẹn hmm. òun ló máa darí ni kò bá da torí question tèmi máa ń béèrè lọ́wọ́ wọn ni pé òkè. tẹ gbà tán good à ń support tá bá gbà tán ta ló fẹ́ darí wa. ta ló fẹ́ darí wa. but àwọn èèyàn ń wò wá ń gbà ẹ gẹ́gẹ́ bíi pé ah káàtì ẹ̀ kọ́kọ́ gbà no mi ní ṣe rí olóyìnbó ni anybody that fail to plan is has, has already planned to fail. bẹ́ẹ̀ni gbogbo tá fẹ́ ṣe kò ń ṣègbà tí agbára bá délẹ̀ tán láti ní máa fẹ́ no òyìnbó that is why tọ́lọ̀ tọ́lọ̀ fi fún wọn síbi tọ́ dé mm. wọ́n ń wo kò ń ṣe tán ṣe lọ́wọ́ náà máa ń wò ohun tó mm. fẹ́ ṣẹlẹ̀ next lòyìnbó máa ń wò mm. so therefore ṣẹ́rí ìgbọ́njọ̀ gbogbo àwọn tó jẹ́ Yorùbá leader látòrí Aṣíwájú they are they are failing us ṣẹ́rí ẹni tó wà ní house lẹ́nìí I can state categorically tó jẹ́ Yorùbá àbí Aṣíwájú náà wà gbogbo táṣọ àjùbá ṣe náà fẹ́ ṣe. that is why no be keep mute. Hmm. they know what is happening so therefore uh, wọn ò lè gbogbo wọn gbígbà tó gbígbà tó múlẹ̀ wọn ò dé múlẹ̀ n tó ń ṣe wọn ni pé ẹ̀rù ló ń bá wọn pé táwọn bá sọ̀rọ̀ dídà kan pa wọn dànù because nǹkan tọ́jọ́ ń ṣe ni hmm. nǹkan kan tí nìkan kan fi dùn ni pé haúsá tó fẹ́ bá kó yìí tó bá pín kọ́ pa haúsá sọ́nà mẹ́ta yorùbá òkúta kan bẹ̀ bí house. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. iye ìyá ẹ ṣe máa jẹ yorùbá ń sìn ní house and plus minus within me tí bàbá ìtọ́ba tí haúsá bá dẹ̀ bìlì jàjà yẹn tí justice bá padà prevail hmm. káṣíwájú gbàgbé ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o n mo sọ lánàá tí mo bẹ̀rẹ̀ ètò náà nìyẹn ó gbàgbé second term haúsá kẹlẹ̀ mọ̀ pé èmi ti máa ń sọ ti pẹ́pẹ́ ẹ̀yà tó wà náà ìgbàlódé ṣe máa sọ fún mi pé ẹ̀yìn ẹ̀yìn yorùbá wá jáde haúsá náà jáde ẹ̀ wá ń retí kí n lọ dìbò fẹ́ni tí ó lè gbèjà mi. mo ń gbọ́ yín bàbá o. ìyá mi ò lè ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sínú ọbẹ̀ lómi èpè máa pa gbogbo wọn ni èpè máa pa gbogbo wọn ni torí à ń sọ náà a ti sọ tipẹ́ tó bá dé àbẹ̀sẹ̀ kọ́ lọ́n dáríjì wa ìjọba aṣíwájú ò lè ṣe sórí in the sense pé wọ́n ti plan ti fọ̀ sílẹ̀ hmm. because gbogbo àwọn tó gún wọn lérò rí lọ́kàn wọ́n tó lè fẹ́ máa fagbára kiri. bẹ́ẹ̀ni. kò tá a sọ́ngbà ẹ̀ wọ́n lọ́ máa lé Yorùbá ni wá bọ̀ hmm. nísìnyí àti mọmọkọ báyìí ọmọ ọmọkọ ti ń tọrọ oúnjẹ lọ́wọ́ ọmọ àlè báyìí. bẹ́ẹ̀ ni o. because ẹ jẹ́ ká ẹ má jẹ́ ká ẹ jẹ́ ká sọ tọrọ à ń pray fún good leadership ni ẹ jẹ́ afẹ́lẹ́yàmẹ̀yàlẹ̀. bẹ́ẹ̀ ni. bó jẹ́ yíbo ló parí nàìjíríà tó máa fi tó máa fi tó máa fi lójútu ẹjọ́ débẹ̀. bẹ́ẹ̀ ni. but we are gbogbo yorùbá atẹnujẹ ìjẹkújẹ hmm. ló ń fìyà jẹ wá hmm. ó dẹ̀ máa fìyà jẹ wá because gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ pé àwọn haúsá tó gbédè tí ọlọ́wọ́ bọ́ ti nǹkan sọ. Hmm. ọkùnrin àṣekà ọkọ̀ Kudiratu ipe yorùbá haúsá ń sọ pé ẹ̀jẹ̀ ọ̀dọ́ làwọn bá ń lò ó ti sùn. it's true hmm. ẹbẹ ká kúrò tó ara jẹ hmm. but àwọn ọ̀dọ́ ń gbà mí ọ̀dẹ̀ àìnílàka iná dáhùn láwọn onípẹ̀kẹ̀ ẹ bá gbogbo tó ń lò náà tó fi ń pa ọ̀dọ́ arúgbó kọ́ ló ló ń pa ọ̀dọ́ ọ̀dọ́ náà ló ń pa ọ̀dọ́ samlari Larry gbogbo èyí Sam Larry kò fọ́tì o tó bá ṣe fọ́tì hmm. ọ̀dọ́ ni o. ọ̀dọ́ ni. ó jọba náà àwọn Elégùṣì Saheed gbogbo èjẹ went to under fifty ló wà o. bẹ́ẹ̀ni wọn ò tí ì lè fọ́tì wọn ò lè fifty sorry. kò ì fifty wọn ò tí ì lè fifty ọmọ nine seventy five ni Saheed ọmọ nine seventy five ni. pátápátá wọn á wà ní late forties. ọmọ nine seventy five ni ọgọ́ April ten. Hmm so therefore ṣẹ́rí gbogbo inú mi kọ́ dùn pé àdánwò táṣíwájú dálẹ̀ lẹ́kọ̀ọ́ ó ti padà gbé dé nàìjíríà ó ti padà gbé sí gbogbo nàìjíríà because gbogbo àwọn tó ń bá látòrí sanwó-olú náà hmm. because tó bá jẹ́ pé ambode ló jẹ gómìnà wọn á ti fish out gbogbo tó wà lẹ́yìn bọ́dà torí pé kí ni ọ̀tá àwọn lámbọ̀dì jẹ́ ń gbà ẹ̀ kò lẹ́sìn kan tó fi jọ́ta wọn ni pé kò rẹ́dì láti ṣe dirty deal pẹ̀lú wọn. bẹ́ẹ̀ni àná síwájú náà dẹ̀kẹ̀rẹ̀ tó bá ti ń rí i pé àwọn eléyìí náà bó ṣe ń lọ yìí ó máa túdìí àwọn hmm. because ẹni tí ò bá ṣàbùrú kò lè bẹ̀rù pé ẹ̀kọ́ fẹ́ túdìí òun náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbogbo wọn tá à ń sọ yìí torí pé kí ni gbogbo tó ń ṣẹlẹ̀ àṣíwájú mọ̀. bẹ́ẹ̀ni. ó mọ̀ because tó bá jẹ́ pọ̀ ọmọ olówó kan àbọ̀balágbára kan àbọ̀bọ̀ ah. sẹ́nẹ́tọ̀ kan ah. ló jẹ́ ṣèbí lẹ́yìn pé bùbá àdínkù yìí náà bóyá ẹ lè gbà tètò yìí tó tọrọ Mohbad kọ́kọ́ bẹ̀rẹ̀ lóde àárín yẹn ọmọ sẹ́nẹ̀tọ̀ kan kú o. bẹ́ẹ̀ni. three days tó yẹ pé ọkọ ẹ̀ tí ò sí lé wọ́n sọ̀mù ẹ̀ wọ́n arrest ẹ̀. wọ́n arrest ẹ̀ ọkọ ẹ̀ tí ò sí lé akábọ̀sibọ́sí ẹni tí wọ́n jọ wà nù lé. tọ́jọ́ wà nù lé wọ́n arrest ẹ̀ o. àná ń ṣe indomie indomie tó máa pa tó máa yí wọn lọ́rùn dànù. ẹ ẹ indomie wò sẹ́rí gbogbo sẹ́rí wùmí kọ́ ló ń dún ọba ló ń dún. Mm gbogbo nǹkan sọ pátá ọba ló ń dún onísìn ọ̀nà sísì rí pásítọ̀ di baba Mohbad wùmí dẹ̀ ń wọ ẹ́mbàsì lọ bọ̀tọ́ lọ́hùn ò ní gba físà fún wọn. ọlọ́hùn ò ní jẹ́. wọn ò lè níbi tọ́ bẹ lọ tó bá lóhùn wọn ó rí físà gbà náà ẹ fọlẹ̀ ó lọ wá kú lọ ni. èyí tí mo fẹ́ sọ gangan náà nìyẹn pé ẹ má jẹ́ ká purọ́ tọ̀ra ṣérú Amẹ́ríkà ló máa lóun fẹ́ wá táwọn èèyàn oníṣọ̀kù pa àbí London ló fẹ́ wá àbí irú Ghana yìí ló fẹ́ wá nàìjíríà tó wà ẹ náà kò mọ̀ pábò ọlọ́run fàbò bòun bẹ̀. kò mọ̀. tó bá tako bóun fẹ́ wulú lọ àdúrà tẹ̀lé ń gbà ní kọ́lọ̀ jórí fisa gbà. kọ́lọ̀ tẹ̀ jẹ́ kó lọ irú uk. kọ́lọ̀ jọ fún ó kọ́ ẹ pé gbogbo ọ̀rọ̀ wọn ti wà lẹ́mbàsì everywhere lọ́rọ̀ wọn ti dé because àwọn kan ń ṣe silent job débi pé gbogbo every every embassy lọ sí competitions. bẹ́ẹ̀ni. ohun tí ó yà wọn nìyẹn sójà fòkù síbi tó fẹ́ lọ pọ̀tí débẹ̀ kọ́ sọ ni pé ọlọ́run ò ní gba yorùbá nation fún wa hmm. kò ń ṣe pé because àwọn tó fẹ́ darí wa náà rè o ah. sókè lè mọ̀ pé ẹ̀tọ́ máa pa máa pọ̀ tí yorùbá yorùbá tí yorùbá nation bá eventually come up. pé kò wá ní sẹ́ni tó a máa kò sẹ́ni tí a máa tí a máa sáré tọ̀ gbà nígbà yẹn mọ́ kò ní sáwúsá mọ́. sáwúsá lábẹ́ ló bá ní sáwúsá lábẹ́ ló bá <laughs> no because ilé ìgbọ̀ngàn tó ṣẹlẹ̀ ń sìn ó ti fún wa ní clear point wípé àwọn so called leader wa they have nothing to offer us mm. tó bá jẹ́ pé ńgbà tá aṣíwájú náà ń jà fún tíkẹ́ẹ̀tì ní APC ni tí wọn ò bá fún ní tíkẹ́ẹ̀tì yẹn ó máa support Yorùbá Nation. bẹ́ẹ̀ni. kẹ́lẹ̀ mọ̀ pé bàbá yìí náà ò ní nǹkan kan lọ́kàn tó fẹ́ ṣe fún wa mm. history náà wàá rẹ̀ history yẹn sí history yẹn ló kó yàjà àwọn èèyàn báyìí. history yẹn náà dẹ̀ ló ń jẹ́ káwọn náà máa ṣubú káwọn náà máa ṣubú báyìí. wọ́n lulẹ̀ ní wọn ṣubú wọ́n lulẹ̀ wọ́n lulẹ̀ ní because àwọn ìfẹ́ nìkan ṣe ẹ̀yẹ náà olùlẹ̀ lẹ́ẹ̀kínní olùlẹ̀ lẹ́ẹ̀kejì àwọn náà ti ń lulẹ̀ báyìí ìyẹn ò ṣubú náà eh. àwọn ṣubú sì clearly ní crowd wọ̀nà tí ń wò. àwọn dáwọ́ délẹ̀ ni o it's a big slap mm. it's a big slap inú mi ò bá dùn tí jíde bá ṣe tẹ bá lè ta àwọn mọ́lẹ̀ tọ́lù <laughs> kẹta wọn inú mi bá dùn so bó ṣe jẹ́ nìyẹn àdúrà àdúrà ti ń gbàgbọ́ ọmọ yẹn ń ṣọmọ lásán hmm. Hmm, ó ń pọ́ pọ́ àwọn èèyàn kiri. bẹ́ẹ̀ ni so ọlọ́run lọ́jọ́ ènì á túbọ̀ jẹ́ kí kíjọ́sìn ẹ̀ pèpè lágbọ́ kò ní jẹ́ ọ̀hún ní ọ̀hún ní gbàlẹ́yìn wa ojú gbogbo alóhùn ẹ̀ṣẹ́ lágbọ́dọ̀ sọ. àmì àmì sọ ta máa bẹ́ẹ̀ tó lọ. ẹ ṣe gan sà ẹ ṣe gan adúpẹ́ ẹ ṣe gan sà ah, ẹ ta ló tún wà ń bẹ̀ báyìí ta ló wà ń bẹ̀ báyìí ta ló wà ń bẹ̀ báyìí ah, ah, ìyálóde uk mama no no mama no nonsense mama no nonsense ẹyin ni iye ah, ah. kìtì dẹ ti pè tẹlẹ iye kìtì mo fẹ wá lọ tẹlẹ but ẹyin ti wọlé. iye ah, kìtì iye mhm. kìtì tó ti fún elégùsí ẹlẹ́gùsí ọbẹ̀ ẹlẹ́gùsí màmá tí màmá ló ń pè lábẹ́lẹ̀ tẹ́lẹ̀. màmá ti fún lọ́sùn ní orúkọ ẹ̀ padà fún. ẹ mo kí mo kí gbogbo ilé mo kẹ́ni tó ti àwọn tó ti sọ̀rọ̀ àti tó máa sọ̀rọ̀ mo wà bẹ́ẹ̀ sọ mo kàn gbọ́ pé wọ́n ní updating kan jáde but mi ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo kàn wọnú ètò straight updating wọn láwọn kan tó lọ sí Àbújá kílẹ̀ ló rọ̀ update. ẹ update tó jáde sí wa ni wípé wọ́n ní àwọn Haúsá ti sọ wípé àwọn Haúsá house wọ́n ti ní wọ́n ti gbà wọ́n ti sọ pé àwọn fẹ́ mọ in tó ń ṣẹlẹ̀ gangan pé Yorùbá ti dọwọ́ bo iṣu yìí ti pẹ́ ó ti pẹ́ jù pé àwọn Haúsá ti wá gbà sọ́wọ́ báyìí ń sìn pé wọ́n fẹ́ mọ in tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀ lórí protest tí ó ṣẹlẹ̀ ní Àbújá lẹ́nìí so àwọn Haúsá lọ́ní ó lọ jáde sí wọn tọ́dẹ̀ ti ní wọ́n ti wọ́n ti kọ àwọn náà ti accept petition tí wọ́n kọ lọ fún wọn ẹ̀ wọ́n dẹ̀ sọ pé wọ́n ti gbégbèsè lórí ẹ̀ báyìí báwọn haúsá ní àwọn fẹ́ mọ nǹkan tí yorùbá ń dọwọ́ bò lórí iṣu yẹn òun la wá ń gbé yẹ̀wò báyìí. a sọ fún yín ọlọ́run ni ọlọ́run lọ́ba ẹlẹ́bùrú kẹ mo ní mo sọ mo ní ok onítọ̀hún bá gba wájú ilé wọlé oníta ló fẹ́ mú. nobody Ah, ojú omi ojú omi ojú bàbá bàbá omi ojú omi ojú ẹ eh, Joseph Alọba hmm. ó béèrè àánú hmm. ó béèrè àánú lọ́wọ́ bàbá yẹn Ọlọ́run ṣẹrí ẹni tó ń sin Ọlọ́run Ọlọ́run ò tí ì kó sílẹ̀ gbogbo ọ̀nà tí a máa gbà tí Ọlọ́run ẹ̀ rí ọ̀nà yẹn tá a máa gbà tí Ọlọ́run máa fi ṣe kò ní láruwo lọ hmm, kò ní láruwo lọ so ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run àdúrà wa gbà lórúkọ jésù àní kankan ta tẹ àní ẹnì kankan ju ọlọ́run lọ because tó bá ti di ọ̀rọ̀ báyìí tí èèyàn lásán erùpẹ̀ lásán tó sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́run mm. ọlọ́run ò fẹ́ rú ẹ̀ wọ́n gbé ògo ọlọ́run pẹ̀lú ẹ̀ because èèyàn lásán ni èèyàn lásán làsàn tó sọ pé tó o bá tí ẹ ò bá jẹ́wọ́ ilẹ̀ mélòó kan làwọn fẹ́ tà mm. táwọn máa fi ṣe kinní lórí ẹ̀tọ́ èèyàn lórí nǹkan tẹ́ ẹ ṣe ìjẹ́ yìí gbàdúrà kí kán mú irú ọmọ yín báyẹn kan ṣe bẹ́ẹ̀ ẹ gbàdúrà ẹ bí ó tiẹ̀ ń ṣe ọmọ ológo bí ó ṣe ọmọ lọmọ ń jẹ kó tiẹ̀ jọ ọmọ yín kán mú kán kán padìlé yín irun báyẹn ṣé ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ ẹ̀jẹ̀ tún ní lórí mo ṣe bèrè lánàá pé ṣé ọlọ́pàá ò ọlọ́pàá tán lọ bá tán sọ wájú ẹ̀ ṣé kò sọ pé ah, nǹkan tẹ́ sọ ó ti wúwo ju ẹ̀ tí ẹ bìkítà ẹ̀ tí ẹ bẹ̀rù ẹ̀ tí ẹ mọ̀ pé èèyàn kankan exist àfẹ̀yìn nìkan lẹ́rù pé exist lórí ilẹ̀ alàyè àti hmm. sọ́lá nà mo ní bọ́lá ṣe pa àwọn àwọn ẹni ibi tó wà ní nàìjíríà bọ́lá ṣe pa sódómà ń kò múra nu bẹ́ẹ̀ ló ṣe máa pa wọ́n run hmm. àwọn èèyàn gidi tó wà bẹ́ẹ̀ ló máa ṣẹ́kù hmm. òun ló máa ṣẹ́kù because eléyìí tí wọ́n ṣe yìí ó ti pọ̀ ju ẹ̀mí àwọn èèyàn lọ ó ti ga ju ẹ̀mí àwọn èèyàn lọ orí ẹ̀rọ ìpamọ́ ni lọ́nà tiẹ̀ tí wọ́n èló lẹ̀ torí màálù <laughs> olórí màálù lẹ́kọ̀ọ́ ó mà lè ní ọdẹ onímísẹ́bì ọmọye tó ń ta màálù ni ìbá pé orí màálù fifty thousand ó ní nbọ olórí màálù gan tẹ bá fẹ́ lórí màálù lẹ́kọ̀ọ́ ó ní wàá máa ní bóyá one million bí two million oníṣẹ́bì ọmọye tó ń ta màálù wọ́n wá ta orí màálù five hundred ó ń gbóná ti ń ta hmm. ibi tó ti ta orí èèyàn ni tó ti torí èèyàn fifty thousand. fifty thousand nítorí èèyàn fifty thousand ìjọba sanwó-olú yìí láti rí hmm. ibẹ̀ láti rí wọ́n fi torí èèyàn ẹ pé e, e, èèyàn ò níyì èèyàn ò níyì ẹ̀jẹ̀ èèyàn ò níyì kò sí kankan tó níyì ọmọ hmm. kékeré ọmọ seventeen years á lọ gbé ìyá àti bàbá ẹ̀ ó lọ fẹ́ fi ṣòwò tìtorí kó lè parí ìyá ti pọ̀ jù hmm. ẹ́ àgbọ̀rú eléyìí o àgbọ̀rú eléyìí ọlọ́run á mú wa ọlọ́run á túbọ̀ gbé wa dé á túbọ̀ gbé wa lékè àwọn pípù yìí àmín àmàrí mo àmàrí lágbára ọlọ́run sùúrù ló pọ̀ sùúrù la máa ní sùúrù òde kì í pọ̀ jù so ẹ jẹ́ fi platform of adobe kò yes ma ah, ẹ ṣe gan ma. Ah. hello ma Alaja ni màá ṣàwọn ma ẹ ti wà lórí ètò. yes ma àwa nìyẹn ma. Okay ẹ gbogbo ètò owó ń lọ àdúgbò fọlọ́run o. yes ma. mo ta gbọ́ lẹ́yìn o mo ta gbọ́ rọ̀ lẹ́yìn o. àwa nìyẹn. àdúrà wa ti ń gbà àdúgbò fọlọ́run. bẹ́ẹ̀ ni ó yẹ kí ó yẹ ká máa fọwọ́ bojú ni àwa yorùbá. bẹ́ẹ̀ ni o. ká ah. máa hmm. fọwọ́ bojú ni. ṣẹ̀rí ohun tá à ń kọ́ bá ọ̀ tá à bá ọ̀ fún. bẹ́ẹ̀ ni. òun hmm. náà sílẹ̀ fún wa báyìí wọ́n sílẹ̀ gbàgbà ọlọ́run ajé arúgbó sí ìgbà àmì mà lágbára ọlọ́run mà àmì mà yes ma ẹ ṣe gan ma. gbogbo wàhálà gbogbo àjọ wa ló ń gbà. bẹ́ẹ̀ ni ma. gbogbo báyìí ṣe àrò rẹ̀ kan síbẹ̀. yes ma. òun ló máa ti ṣe àwọn máa lo ẹni tó máa lò o ẹ bá bá ń dé ìgbà o ẹ ṣe gan ma yes ma ẹ bá ń tún gbogbo ilé o. wọn hello ẹ ti wà lórí ètò mọ́mì. mọ́rẹ̀mí àjàǹṣòro ti QH radio ẹ kúrọ̀ lẹ́ níbi láti bí. ẹ kú ẹ kú ètò. awa nìyẹn mà. ẹ kú wájú o mo gbogbo yín o. yes ma wọ́n wà ń bẹ̀ mà. yes ma yes ma. ẹ ọ̀rọ̀ tí máa yàtọ̀ díẹ̀. ok ma. ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí. yes ma. sọ́ọ́rí ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ ó pẹ́ tọmọdé tí tọmọdé bá pẹ́ tó ti ń pa eku bẹ́ẹ̀ni kan jẹ́ tó ń pa bẹ́ẹ̀ni kan jẹ́ ọjọ́ tó bá ti pa ọ̀rọ̀ gbùdùgbà kò ní lè dálè kan jẹ́ bẹ́ẹ̀ni tó ọ̀rọ̀ mo bá ó ti dàrọ̀ gbùdùgbà wọ́n dẹ̀ máa ń pe èdè kan ní nílùú wa lẹ́kìtì pé wọ́n máa pẹ̀yẹ kan ní ọyọ ìfẹ́ hmm. ọ̀rọ̀ mo bá ti yẹyẹ ìfẹ́ sí wọn lọ́rùn ó ti di ayẹyẹ ìfẹ́ hmm. kọ́ lọ gbẹlẹ̀ bàbá náà gbèsè ta níbi tó wà ó ta yìí ó ta onílẹ̀ náà tó ń gbalẹ̀ wọn náà ó pẹ́ tó ti ta yìí èmi hmm. ó pẹ́ tó gba ẹ ẹ̀ẹ́dẹ̀bí tó ti ta yàn káàkiri gbẹ̀sẹ̀ tí mo bá dì ló máa lọ́sùn. Hmm, ẹ̀sẹ̀ tó ń gbà ó ń sọ wọ́n dànù. kó ìyá kọ́ta gbogbo ilẹ̀ pé kọ́ wọ́n ti pé kò mo bá yìí wọ́n ti lé pé ọjọ́ kejì ọjà hmm. òkú náà. bẹ́ẹ̀ ni mo. lórí ọ̀rọ̀ sẹ́ẹ̀rí ọba tó ṣe nǹkan nìkan ò lè ṣe ní orúkọ gbogbo àwọn ilẹ̀ yorùbá ọ̀rọ̀ ọ̀nà kọ́lọ́ máa ọ̀nà kọ́lọ́ máa gbèjà ó máa fi òpè dààmú ọlọ́gbọ́n hmm. dààmú òpè lórí ọ̀rọ̀ mohbad dọ́kẹ́ níbẹ̀ ló ṣe máa fa gbogbo wọn hmm. dókítà pé wọ́n ti kulẹ̀ láàrin nǹkan tó fẹ́ẹ́ lára ìpò òun náà ló dá òun ló dá lóhùn wọ́n lè máa máa ju túbọ̀ máa ju tẹ̀lé gbogbo àwọn tó mọ̀ ní ìmọ̀ ikú mohbad gbogbo wọn máa wá ju tẹ̀lé wọ́n á ju tẹ̀lé wọ́n á ju tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ sí gbogbo ọ̀sẹ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀yọ́ ọmọ ọ̀sẹ̀ ẹ má bínú sí mi o sọ̀rọ̀ bá jẹ́ ojú ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kájọ sọ ṣé ẹ̀ka tí ọ̀pọ̀ ìgbìmọ̀ abẹ́ ọmọ yìí Hmm. ẹgbẹ́ gbólú òun ni kùmí. Hmm. ṣé ẹ̀jẹ̀ tí tí ọ́fíà yìí máa fẹ́ ìjẹ̀bú mọ́ ni kó ṣe ló máa máa fẹ́ ìjẹ̀bú torí ẹ ti ń ta lọ sí. ètò ló fẹ́ ìjẹ̀bú fún àtọ́jú ẹ̀ láre. Hmm. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ àbúrò náà ó fẹ́ ìjẹ̀bú. ọmọ mẹ́rin wọn wọn pọ̀ sí méjì lọ́wọ́ kó tó ká ìwé ẹ̀. èmi fúnra tí mo ti sọ̀rọ̀ ọmọ bíbí inú mi ó tún mú ọ̀kadà ìjẹ̀ lálẹ́ ebi ìfọ̀kàn ó ní kí ló wà lọ ìjẹ̀ ó ní ó ní ó ní ọ̀gbọ̀n òfin ṣèjọba ilẹ̀ dáná mo ní àtẹ̀gbà àtẹ̀jẹ̀bú mo ní ọmọ ìyá kan ni wọ́n mo lóbi kan má jọ ọ́n. bẹ́ẹ̀ni ma. ọmọ náà tó bá kọ́ lọ́kàn ó ní bàbá kan ó lè tìtì lọ́nà ó lọ́mọ ìsìn òkìtì ní ẹ̀ ó ní ó ní ìyá kan nìkan ọmọ ní ìyá kan lọ́pọ̀lọpọ̀ hmm. mo pariwo pariwo ìfẹ́ máa tọ́jú ìfẹ́ ti tọ́jú dé ọ̀dọ̀ ọ̀gá àjàkú gbogbo àgbàdo sábà gbọ́ o ọmọ mi ẹgbẹ́ pèsè tó ṣe kò kọ́dún kan nígbà tí ìyá kó tún wọn kan ẹ̀sẹ̀ wo lọmọ mi kù amẹ́ríkà ilé ọkọ wà èyí tí tọ́kọ àtìyàwó bá ti fẹ́ra wọn ti dára fún hmm. ọmọ fẹ̀yìntì owó sílẹ̀ àkáǹtì ọmọ ọmọ yẹn jẹ̀ sílẹ̀ àti sọ fún pé tó jẹ́ kó òun fún àkáǹtì fún ó ní òsì kì í ṣe pé ó sọ pé kọ́mọ mi náwó náà o ó kàn fẹ́ máa kíkó owó sílẹ̀ àkáǹtì ọmọ mi ó bá ẹ̀jẹ̀ tó tẹ̀yà ọkọ nìyẹn o tó gbógun ti ọmọ mi yẹn ọmọ ti wà lórí làbàràbà ọ̀rọ̀ ẹ̀ka bí mo ṣe sọ ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́mọ mi lójú fọmọ ìtàjẹ́ pé kó ní ìyẹn dúró mo wà lórí làbàràbà ọ̀rọ̀ yẹn báyọ̀ ni mò ń fẹ́ pé gbà mí ṣé ẹ ẹ ẹ jẹ́ kí prọ́fítàìsì kó máa fẹ́ kó máa fẹ́ ìjẹ̀kú mọ́ ni ah. nǹkan tó bá ti gbé mọ́ ìjẹ̀kú ẹ̀gbá tó èèyàn máa kàn sẹ́yìn kọjá lọ́dọ̀ wọn mm. ìjẹ̀kú ọ̀pọ̀ ìjẹ̀kú àkúrẹ́ níbi tá a wà ọkùnrin kan ìgbẹ́kú wọ́n gba ọmọ ìdánwò ẹ̀ wọ́n dẹ̀ gba ayúwèrè wọ́n wá kọ́ sílé bàbá ẹ̀. ọlọ́run ṣàánú wa. láti láti láti gbàgbé pé wọ́n fi ọmọ wọ́n fi yàyàwó níwèé kí ló dé hmm. kí ló dé ó pè ṣèbí ṣèbí ìgbẹ́kọ̀ ìgbólú ni mo bá ẹni ìyàwó mo bá ti gbé káyé mo bá ti gbé tó bá jẹ́ tó bá jẹ́ pé nígbà mo bá ti Sugar gbọ̀ngàn tí ìyàwó Mohbad tó bá òun láti ọkọ ẹ̀ pé ikú máa ń bọ̀ àwọn báyìí máa tó fún àwọn ọmọ tó máa sájà wọ́n ti tó máa sájà ẹ wò bọ́n ṣe fayé ọmọ lọ́mọ nìkú ẹ wò bọ́n ṣe pé gbogbo àgbáyé sí wàhálà a mọ̀ pé àìsàn àwọ̀ ọkùnrin àìsàn àwọ̀ àìsàn àìwó àwọ̀ ọkùnrin ó máa jẹ́ kárójú ẹ̀gbọ́n ẹ̀ agbára hmm. náà bàbá Mohbad tó ń ṣe ìbálòpọ̀ kiri òun náà lọ́lọ́dà tiẹ̀ a pé ẹ̀jẹ̀ náà fi ń fomi mu gbogbo wọn kákọ̀sì kan ní gbogbo wọn ọ̀rọ̀ ìjọba gbogbo wọn gbogbo àwọn tó rí tó pààyàn tọ́jà lápapà yẹn àwọn ìjọba yìí náà ló rà á lọ́wọ́ wọn hmm. wọ́n bá ti mú ẹ̀sùn kan pààyàn báyìí o tó pààyàn èbí wọn kó wọn jáde gbogbo àgbáyé náà gbọ́ gbọ́ rí wọn ẹ̀fẹ́ ẹmọ tuntun pèsè wọn wọlé sí ẹ̀fẹ́ ẹmọ tuntun pèsè wọn wọlé sí èbí àwọn náà ló tún máa tú wọn sílẹ̀. how many minutes èmi ò ti kọ́ wọn lẹ́nu o. ẹ ṣé mà ẹ ṣé ìyá èkìtì. ẹ ṣé mà yes ma. ọba aláṣẹ ọmọkẹ nítorí ẹ bá gbogbo àwọn èèyàn láàyè o. iye kìtì. iye. ẹ má pa òkun mi lẹ́sẹ̀ iye kìtì. iye kìtì má rẹ mí. ọmọ kẹ́kọ̀ọ́ nípò onífẹ́ roundup ọ̀rọ̀. mọ́rẹ̀mí àjàsòrò. yes ma ẹ roundup ẹ ma ma ń gbọ́ yín ma. <laughs> yes ma. ẹnìkan lé láti libya. hello sir awa nìyẹn baba. mr asis olamide kan. wọ́n gbọ́ yín. àwa nìyẹn bá wa nìyẹn o. ìjọba ìṣẹ́ra ní oògùn ìbọn tọ́tọ́ láti dúdú àgbà tó a ní oògùn ìbọn. kí lẹ wí. wọ́n ní sẹ́ lóògùn ìbọn kẹ́ tó talẹ̀ libya. Oh, gbogbo yẹn la ti ṣe mọ́sẹ̀ gbogbo yẹn la ti ṣe mọ́sẹ̀ baba kódà kí ni ò clear. Hmm, network ni. ẹ má wọrí gbogbo ẹ pátápátá la. kẹ́ ẹ tó gbọ́ wọn nílé alájí ẹ lè sọ fún mi nílùú ẹ lè kọ́ bẹ̀rẹ̀ o. èrò ojú ẹ ká má blame alájí ẹ ṣe ń jàre ẹ ṣe ń jàre. ìsìnlá ẹ wọ́n ṣeun ní màálù wàá fẹjọ́ tèmi sùn. kò fẹjọ́ yín sùn lẹ́ńtàlẹ̀ fún màálù ẹyin lẹ sọkò sórú ilé ẹyin lẹ sọkò sórú ilé. èmi ò èmi ò sọkò sí màálù. ẹ màálù fẹ́ sọkò sẹ́yìn ni mọ̀ọ́lù fẹ́ jókòó fẹ́ mi. bó ṣe máa ń káyọ̀ nìyẹn. dj bass orin kọ́lá orin kọ́lá làjì sọ pé kẹ́ ẹ play gbogbo àwọn ilẹ̀ tẹ́ ń ta yẹn náà bóyá káyọ̀ lára nìyẹn <laughs> ilẹ̀ sọ̀kòsó lóde. èmi débi tẹ̀sí rò bóyá ilé ẹ̀yin mi ẹ̀yin lẹ máa lọ represent wa níbi tí ilẹ̀ tọ́jà sọ fún mi ní Libya yẹn sìn ó dà pé máa wẹ́lò mi. ẹjọ́ mi sí ní kọ́ńtì mi tí mo máa lọ ẹjọ́ ẹ má kí tún padà sí náà ìpínlẹ̀ ọ̀sẹ̀ tọ́jú pààyàn yẹn. <laughs> ẹ pé tó sàn ẹ pé tó sàn alájì ẹ ṣe ní àná people's opinion lánàá ni. ẹ bẹẹ tó máa wà lẹ́nìí ó máa wà lẹ́nìí. Hmm. kò sí wàhálà sàn ẹ pé tó sàn ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ náà. a dúpẹ́ a dúpẹ́. because ó ní ní alákọ̀ọ́kọ́ náà àwọn tó ṣe president ní Abuja èmi kọ́ tiẹ̀ ń pè wọlé lẹ́ǹkan but mo mọ̀ pé àpò àtàwọn justice lágbọ́n ọlọ́run ọlọ́run á jẹ́ kárí. mo fẹ́ sọ pé nǹkan tó ṣe ó da but ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe. tó fi tó fọgbọ́n ṣe nǹkan tó ṣe dìbò kọ́ ṣàfihàn fi ẹ̀sọ̀ ṣe nǹkan yìí hmm. inú mi dẹ̀ dùn pẹ̀lú àwọn húsá tí wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ yìí hmm. inú tèmi dùn because torí tó bá jẹ́ pé haúsá ló wà lórí ipò ni tàbí ibo mo believe pa máa ṣe rí justice for Mohbad. bẹ́ẹ̀ni. mo believe nǹkan yẹn because torí ó ti jẹ́ Yorùbá àtàwọn tó tún jẹ́ alágbára pẹ̀lú Yorùbá náà tó wà lẹ̀ Yorùbá yẹn àwọn nǹkan tó ń kọ̀ sí wàhálà rè. Hmm. because torí a lè ka iye àwọn èèyàn tí wọ́n ti pa tí wọ́n ti jù sọ́sà tí Mohbad yìí lọ́lọ́wọ́n bá fẹ́ fi ṣe ẹ̀san gbogbo nǹkan ilé ayé dẹ̀ ni ẹ̀san wà hmm. ká tó dọ́run gbogbo àná máa jèrè sọ́wọ́ wa àtẹ̀ntó ṣe dáadáa àtẹ̀ntó tó ṣe dada, gbogbo àná máa jèrè ẹ̀ bàbá Mohbad ní kẹjọ kẹ bá wa bẹ̀ kọ́ fọkàn wọn balẹ̀ kọ́ máa ronú hmm ní agbára ọlọ́run justice yìí hàn ní ní ẹ̀yìn wọn lágbára ọlọ́run ojú wọn lọ́ máa rí tọ́ba dẹ̀ fún wọn rí tán ìgbéga ìgbéga lọ́lọ́run máa ṣe fún wọn àti gbogbo atáǹsì justice for mo dẹ̀ kí iléeṣẹ́ ìpàdán sí náà aláàjì iléeṣẹ́ yóò ní lọ́lẹ̀ o mo dẹ̀ kí gbogbo àwọn tó ń dá fẹ́tò náà ní agbára ọlọ́run ìyẹn sírú ẹ̀gbà nínú gbogbo alágbára ọlọ́run ọ̀ ní dáwọ́ aburú fún gbogbo wa lágbó ọlọ́run. ẹ ṣeun mr aziz ẹ ṣe gan ni. ẹ bá mi tó sàn. tẹ̀bí tààrà tún ti o. ẹ wá tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹ̀bí tààrà tòjú lùmọ̀ ó tún ti o. ẹ wá tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ajínrere QH radio. àwa ni ẹ máa kó ètò sà. ẹ káàbọ̀ sórí ètò. ẹ wá sà ẹ kó ètò. àwa nìyẹn bàbá. iṣẹ́ yóò ní jóná. àmín. ṣíṣe bàbá ẹ ẹ fẹ́ kàlájì gbé kọ́ mi rárá kankan. à èmi kọ́. <laughs> Ah, mo tẹ̀lé dídé bàbá wọ́n ilẹ̀ kan ṣí síbí báyìí ní. lápapọ̀. yóò èyí ní ṣájà. ṣé ní ṣájà. ṣé ní ṣájà ẹ bíi twenty acres. twenty acres ni. so bẹ́ẹ̀ ni àwọn àwọn àràbù wọn pọ́n wíyàn tó máa rà. ah irọ́ irọ́ irọ́ mi ò mi ò ṣoògùn mi ò ṣoògùn àwọn yẹn ẹ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ àwọn family àwọn family ò tí ì dé gbogbo bẹ̀ yẹn. ẹ jọ mi sasa mẹ sáà lè rí mi ní dẹ́rà. ó kì í agbára yín ò pé agbára mi ò gbé ogun. mbọ mr samuel sáà lè rí mi ní dẹ́rà. Ah, mo jẹ ti fi yíyan gan. mr samuel mr samuel mr samuel. ah kò sí kò sí Dubai ni dẹ́rà wà ok ah. Ah. agbára mi ò fẹ́ gbé bẹ́ẹ̀. ẹ bá wa béèrè ẹ bá wa béèrè ní ah. àwọn ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn Etihad pé sọ fẹ́ ta flight wọn ní Abu Dhabi. ok Abu Dhabi ok àwọn Etihad ok ok ok. ẹ̀wọ̀n fẹ́ tó díje wà wọ́n tún ti ra bàálù tí wọ́n tún tó ta. mi ò àwọn pati àwọn àwọn pati bàálù mọ̀. <laughs> pati balu mo ta mi ra màálù kankan pati màálù mo ta. ẹ̀mí yóò gbé. irọ́ irọ́ irọ́. àwọn màálù tó ti bàjẹ́. bíi táyà màálù. tó ti bàjẹ́. bíi táyà màálù. àwọn sẹ́kọ̀ọ́rẹ́dì. Ah, ẹ ti fọ́. Mm, ah, irọ́ ẹ̀mí mi ò gbé ah, ẹ̀mí mi ò gbé màálù. ilẹ̀ là tà for now. ilẹ̀ là ń. Mm, ètò ẹ ètò ẹ ètò sà. <laughs> ẹ wo protest yẹn náà èmi náà rí bí mo ṣe rí báyìí inú mi kàn dùn mm. and it was very peaceful. yes sir. Oh, they are just doing their peaceful and they went to national assembly in Abuja mm. and they are well attend to you know a jẹ́ pé ojú ti di ojú ti ti ìran Yorùbá pátápátá. bẹ́ẹ̀ni. ojú ti ìran Yorùbá látòrí president Tinubu títí mm. di àwọn kánsẹ́lọ̀ mm. tó bá lè rí nǹkan kan ṣe sí. Si, òkú Mohbad á hmm. because we have been glamouring a ti ń pariwo àti kekeke àwọn abiyamọ tòótọ́ wọ́n ti pariwo wọ́n ti bẹ̀bẹ̀ wọ́n ti kọ́kọ́ bẹ̀bẹ̀ kó tó di pé àwọn á fi orúkọ wọn ṣẹlẹ́yà hmm. kí ló dé kéèyàn ṣẹ̀ṣẹ̀ ń kú ni lẹ́nu gọ́vnà ah, ẹ wò àti ẹ ti ní ká má ṣe pé mo hàn ní ṣe pé o ṣùgbọ́n àdàbí yẹn àdàbí yẹn á máa da fún wa àfi tọ́ba mọ̀ pa ẹ̀ kò tó bá pọ̀ mọ̀ pa ẹ̀ o tọ́ba gbígba ọmọ àdàbí á da fún wọn. Hmm nǹkan mm. àti wáyé pọ̀ àwọn haúsá àwọn haúsá tó jẹ́ pé i'm sorry to say wẹ́ẹ̀bẹ̀ ah wọn kì í máa tàn haúsá lọ they are human being but ẹ̀yà haúsá bíi ẹranko bíi ẹranko wọn náà ní ṣe wọn lẹ́ranko wọn á ti pé ìrànlọ́wọ́ wọn á ń dá sí èrò àwọn àwa yorùbá àwa nẹ́nu ọ̀rọ̀ ah ipa àti sinú fẹ́ ojú gbà mí tì o ìgbà mo ti zú ẹ̀ ṣá. ẹ ṣe gan sir ẹ ṣe gan sir yes sir. tẹbí tara tòjú olùmọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹbí tara tòjú olùmọ̀ ó tún ti yá o. ẹ ló mà. ẹ ló ẹ káàsán. yes ma. mọ́mí wa ìyá àwọn ẹyẹ. ìyá àwọn ẹyẹ ẹ ra wọn. ẹ káàsán. yes ma. Awa ṣàlẹ̀ wa. àwa nìyẹn ma. ẹ pẹ̀lẹ́ gbogbo ilé ńkọ́ o. àwọ̀ gbogbo gbogbo ilé wa o. ẹ jíde bá ń pè. yes ma. ọba lọ́rọ̀ kẹ wọ́n ní àwọn ilé kan tó ṣí sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi lọ́tún lọ́sì ni. àwọn lé. bẹ́ẹ̀ ni. sáìdì bo nìyẹn mà. ah ní new york queens ni. àní queens. ah ah ah queens náà dáa ó dà ẹ níbi tẹ́tí tẹ́tí sanwó-olé kan ní. mo lọ sí lọ́wọ́ sàlẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ kan báyìí. bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe mọ̀ báwo lẹ ṣe mọ̀ aláàjì. ṣé wọ́n ti da sọ ti da sọ ti da kò tá sọ́nà bẹ́ẹ̀ because tẹ́lẹ̀ bí ilẹ̀ bí bí bí ilẹ̀ amọ̀ nǹkan kan ló. ilé omi. Mm. omi omi omi omi. ti da sọ ti da lẹ́bẹ̀ yẹn wọ́n ti wọ́n ti tà yẹ lẹ́pẹ̀ tí plẹ́ẹ̀nì bá bọ̀ bá ń bàmá ṣe yìí. bó ti mọ̀ bẹ̀ bó ti mọ̀ bẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo bẹ̀ yẹn a máa fi gbogbo bẹ̀ yẹn rẹ́ǹtì náà tẹ́lẹ̀ ni a máa fi rẹ́ǹtì. wọ́n ti wá fẹ́ tàbá ìṣe rà. wọ́n ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ tún bá yín kankan síbẹ̀ mo dúpọ́ náà ilẹ̀ sanwó bẹ̀ pé kán bá yín kan. ẹ mo ti èèyàn kan ló sanwó ẹ èmi kọ́ mo fẹ́ gbé bẹ̀ ẹ bẹ́ẹ̀ ta ni. èèyàn kan wọ́n tẹ̀ ti sanwó ẹ̀ wọ́n ti sanwó ẹ̀ màmá ṣùgbọ́n ah, ẹ ti rà láti ẹ àti rà láti ẹ àti rà láti náà ni. ẹ ti rà láti kẹ́ ẹ fẹ́ sanwó lẹ̀ bẹ́ẹ̀ rà láti báwo lẹ ṣe ń ta irú lẹ́wọ́ lẹ́yìn. ọ ìṣe mọ àwa máa ń ṣe pé wọ́n máa ń ṣe fọ́nà àwọn máa ń ṣe fọ́nà àti ètò àfọ́nà ẹ má jà ṣòwò ṣọ́ọ̀ṣì kẹ. bá ah, a ṣòwò ṣọ́ọ̀ṣì à ń ṣe fọ́lọ́ ni. nígbà tá àjídé ah, bàjẹ́ ẹnu ẹnu ẹnu yín ẹnu ẹnu gbàtẹ́ àlàyé. ó ti nù mọ́ ngbàtà kì í ṣe aláàjì. Ah, aláàjì akódídí eh, àpò mẹ́ta nú èèyàn kan. ẹsẹ bẹ sùn ni ebi sùn tó fi kàn ní. atẹ́dìyẹ atẹ́dìyẹ atẹ́dìyẹ tó tún sọ̀rọ̀. tó sọ̀rọ̀ ẹ tó fẹ́ eh, eh, romi. Ah, aláàjì aláàjì tó bá wọ́n tó wọ́n tó sọ. àkùkọ gàgàrà tẹ gbóbi àkùkọ gàgàrà ńkọ́. <laughs> ẹ ṣe wà. ẹ ṣe wà ẹ jà mọ ràkún a kàn máa jáde sáwọn tó bá talé fún ni a kàn máa ràkún a kàn máa jáde sí wọn ni àdúgbò mi tẹ ra lé sí ni. ẹ ṣe kàn mọ ẹ máa dá sí mọ àmì mọ. ẹ bẹ tẹ mọ kó sọ ó tẹ ṣe ṣe gbé aago fèmí ni torí mi tẹ sí lórí ètò látàrọ mo bísí gan ni látàrọ ah, mi fún mi. ẹ wọ́n láwọn haúsá àwọn haúsá ni wọ́n sọ pé ti ń bá àwọn yorùbá fàlẹ́gbẹ̀ẹ́ máa sòfin pé àwọn fẹ́ mọ kí ó dà bẹ́ẹ̀ ó dà kún wọn. so wọn láwùsá ti fẹ́ máa takùn wọn báyìí torí àwọn ọmọ tó lọ ṣe protest torí protest wáyé làbújá lè lórí ikú Mohbad yẹn ló fà. Ah, ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ wàláhì ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ wọ́n ṣàfọgbọ́n ṣe ni ọlọ́run á fún wọn ṣe àwa tá a máa ṣe ní New York ọlọ́run á fún wa gbogbo bí sábà máa ṣe ní ní diaspora ọlọ́run á bá wa ṣe láti dárò ọlọ́run ọlọ́run á fún wa nàìjíríà ọ̀sùn lálọ́ ní martin nigeria house la lọ ní manhattan ọba ti lọ nigeria house ní manhattan ibẹ̀ láti máa lọ láti máa lọ protest lágbára ọlọ́run ibẹ̀ làwọn mídíà máa wá jáde gbogbo mídíà ló máa wá jáde pátápátá tán bá ti rí èèyàn ní títì pé wọ́n protest nǹkan tó wà nílùú yìí nìyẹn tó wà nílùú yìí nìyẹn ọlọ́run fi pàṣẹ lágbára a máa gbà pẹ̀lú ògbọ́n lọ́mọṣẹ́ káyìlá kan mo ti sọ fọ́lọ́run hmm. oníbàbà mohbad bàbá ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ alọ́ba àrí justice àdùnnú lórí ọ̀rọ̀ ọmọ ẹlẹ́dàá mohbad àgbà justice lágbára ọdọ àwa náà dẹ̀ ní ṣíláṣá àní fọmọ di àní fara wa di àní fáwọn ọkọ wa di àní fọmọ ọmọ di lágbára ọlọ inú wa máa dùkalẹ lórí ẹrẹ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ àwùdá wà bá kú àṣà ìlà abìlà àlèlè azim ẹ ṣeun yes ma ẹ ṣe ma ẹ máa bẹ́tò lọ o justice for Papa. justice for all. ṣebí tara tọ́jú ló mọ̀ ọ́ tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ṣebí tara tọ́jú ló mọ̀ ọ́ tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ojú lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ojú. ẹ̀ ló ẹ kúrọ̀ lẹ́ka ẹ̀ka lẹ́mọ̀ o. wọ́n ẹ kálẹ́ sà hallelujah dúpẹ́ wọlé o. mọ́mí wọ ẹ káàbọ̀. ẹ kálẹ́ àná mọ́mí o ọmọ kékeré ni mí sà. Ah, ẹ má bínú àmọ́ ìyá ni yín ìyá ni yín. amen. Ọkùnrin sá go continue to increase you. Bọ̀dá Jídé máa yọ wá ń fún o. Ọ̀rẹ́ mi kan tájọ ṣiṣẹ́. Ah. Wọ́n sọ pé bóyá kò ń ralẹ̀. Ah, but uh, yẹ mọ fún businessman mo máa ń láìkí ibo ló fẹ́lẹ̀ <laughs> ọmọ caribbean ni. ok ẹ bá wọn wálẹ̀ lọ sí. Eh, ẹ má wọrí mo ní mo láwọn family member kan náà tó ṣeré lọ ọbẹ̀ yẹn màá contact wọn bóyá bóyá ti bóyá ti. bóyá bóyá tó ni. bọ ẹ̀yẹn ṣáà má wọrí. bóyá tó ni. bóyá ni but tó bá jẹ́ pé àárí lẹ̀ ẹ̀yẹn ṣáà má wọrí màá tìtorí tiwọn hmm. tìtorí tiwọn màá fún wọn nílẹ̀ lọ́fẹ̀ẹ́ nbì kan ẹ má wọrí. Madam Jide. Yes, hmm. ma'am. I have to be disturbing. The lady was disturbing me last time. Ó wá sọ pé I really like that that man. Ní pé kí n gbé sórí fóònù tájọ wà ń bíṣẹ́ pé kò ń tẹ̀. Mo ní o oh, not every time but wá pè pé a lè wọlé. Ah. Oh, the this man is he real is he real how much am I going to pay? Is he ah. pound is he going ti ní torí díje bàbí sọ pé ní wọ́n ní kẹ́ ẹ sọ fẹ́ ni ẹ pé ní Heathrow airport ní London eh, eh. apá àbìkan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jẹ́ pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ tà tó yẹ pé àti àwọn abáyà fún ní Heathrow hmm. bóyá pa àbẹ̀yẹn tí plane ò bá yọ àwọn lẹ́nu o. lọ́wọ́ máa ń já lè wọlé next week bá lè tèmi àtẹ̀bá wà ní sí ìdìbò ọ̀sẹ̀ máa ń lè jọ wọlé kò sí wàhálà kò sí wàhálà. olùwádìí mi kọ́ continue to increase ti wo fídíò yẹn ti Abuja. yes ma. mo fẹ́ kí everybody mo dẹ̀ fẹ́ káwọn dáàdi wa. Hmm. in fact they are doing good job. mo rí i pé àwọn grandpa àti kí lorúkọ dáàdi yẹn wípé alóògùn máa ṣèkà. ah ẹni ẹni akíọlá ọkọ kú di owó. àti mọ́mí kan sọ pé ká máa lọ àwo ká máa fi pe Mohbad lójoojúmọ́ ká máa gbàdúrà hmm. grandma grandma they are very big job everyday náà là ń gbàdúrà o ọlọ́run àtúbọ̀ ran bàbá lọ́wọ́ bàbá Mohbad lọ́wọ́ o orúkọ Jésù ti sọ mo sọ ń gbà pé nítorí tí wọn mú láti council kan tó fẹ́ ṣe fódìdí ọ̀sẹ̀ kan láti lọ fún um, prayer prayer yẹn kọ̀ọ̀kan ló máa ń wá hmm. ìyẹn ní ọdọọdún prayer ẹ abánijagun à ń gbàdúrà fún àwọn abánijagun ní last time tí mo lọ i'm so so happy in fact fún odidi ọ̀sẹ̀ kan a ṣàn láti máa porúkọ wọn a fi picture èmi nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló wá a fi picture Mohbad síbẹ̀ àti àwọn náà nípa ẹ̀ ṣáà máa àwọn olùgbèjà àwọn abánijagun hmm. àwọn olùrànlọ́wọ́ àwọn tí o ti bàbá lẹ́nu tó lè mú wọn. Mm. àwọn bíbélì sọ pé nígbà tí David nígbà tí David ń sá káàkiri God have to send a lot of a lot of men a warriors men. àwọn warrior ti wọ́n fún àwọn kéékèèké o àwọn warrior àwọn kan ló sọ pé don't worry we are going to fight for you. irú àwọn bẹ́ẹ̀ lọ́lọ́ máa ṣẹlẹ̀ sí bàbá a bẹ̀ ti rí pàdúrà wọ́n tẹ̀ ti rí pàdúrà tó lóríṣiríṣi àwọn èlò gbòòrò ẹ wo nǹkan tí mọ́mí náà sọ one of my cousins tó wà ní US náà àwọn náà wà lára àwọn tó support tó máa gbẹ́ tó máa gbé lọ́ọ̀yà lọ fún àwọn sáà mo mì pé tán accept so kí bàbá Mohbad kàn jọ kàn accept lọ́ọ̀yà yẹn o kàn jọ pẹ̀lú owó owó ńlá náà ga so it is well God continue to be with ọmọ kan fẹ́ sọ pé ẹ kú iṣẹ́ ní sàn ẹ ṣeun àǹtí Fadékẹ́mi. ẹ jẹ́ mi ẹ tẹ́sí ẹ tẹ́sí mi ẹ tẹ́sí yín sìn ọlájúmọ́kẹ́ kì í ṣe torí ọ̀rẹ́ ẹ ṣe mà ẹ ṣe gan mọ ẹ jẹ́ a máa lọ lé a kí wa mrs sherifat bakari mm. tí wọ́n jẹ́ ìyá ìyá ìjọ qh radio wọn wọn ra lẹ o. mi mo mọ wọn ra lẹ. ẹ ti ẹ pariwo bí ẹ ti wá kọ́sítọ́mà ah, eh. wọn ra lẹ báwo rè. Mm, mo ń polówó ọjà ni. wọn ní ilẹ̀ báwo rè. mo ń polówó ọjà ni. a kì í mi sí. àṣẹ tó ń ṣe mo ń fi àsìkò yìí mo fi sọ fún yín wípé JFK náà lápá kan. ó wà fún títà. Hmm. <laughs> níbi tí plane máa ń gbà bó wọn gbà bẹ̀ mọ́ ń sìn kókó tí ń wù ń bẹ̀ àti fẹ́ ta náà wọ́n ti contact mi. a kì mr Ibrahim malaika mr ibro malaika bẹ́ẹ̀ ni o láti dubai mm, mm, ajínrere ẹ ṣé àdúpẹ́. tó ẹja máa lọ lórí ìjìbá gbé bàbá lọ́wọ́ bọ́tìn. ẹ jọ kí ló ń pè é people's opinion wà wà lálẹ́ yìí àwọn voice note kan wà lè lánàá ẹ̀yin tẹ́ bá nìkan tẹ́ fẹ́ sọ lẹ́yìn ẹ̀ tètè sẹ́ndẹ̀ people's opinion máa wáyé bó ti rí mẹ́sẹ̀gì mọ́mí wa náà Mrs Sherifat Bakari a máa play náà àtàwọn people àwọn ẹlòmíì tó wá fẹ́ send the voice ẹ̀ tètè send àwọn voice note yẹn kó lè tètè tẹ̀ wá lọ́wọ́ ká lè kó gbogbo ẹ̀ papọ̀ tó díje bá ṣe jàmọ́. bàbá ẹ ǹjẹ́ afásitì yìí àfidúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti pè gbogbo àwọn tí wọ́n gbọ́ wà pátápátá ẹ ṣe adúpẹ́ o lágbára Elédùmarè ànífirú eléyìí gbà ohun rere la máa máa bára wa ṣe justice for Mohbad is justice for all lágbára Elédùmarè àdèmàrí justice ìgbà ni balógun abájídé lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí dj babs j láìpẹ́ tabaṣe ń kó lórí ètò àríyá unlimited máa tẹ̀lé pẹ̀lú dj babs j hmm. Hmm. ó dàbọ̀ for now ó dàbọ̀. ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa adúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ẹ cheun cheun cheun cheun. wọ́n cheun cheun gan-an. QH, QH, QH Radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí aye. QH Radio làwa ń gbọ́. Fún oyin tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jáde ó bùgbàjẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH Radio làwa ń gbọ́. QH Radio làwa ń gbọ́.